الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور انفسنا ومن سيئات اعمالنا انه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي الله واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن سلك نهجه إلى يوم الدين أما بعد إخوة الإيمان أحييكم بتحية إسلامية مباركة السلام عليكم ورحمة الله وبركاته الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر قليل الحمد هذا أوقف الله ọba adébórí ọba àṣeyọwò ọba àṣebótíkẹ aláàánú oníkẹẹ ọlọ́run ọba yìí ni adúpẹ́ fún ọba tó jẹ́ kí ọdún ìléyà tá a ṣe ń retí ẹ̀ wípé yóò dé yóò dé yóò dé ọdún ìléyà náà ti bá wa láyé ó ti bá wa láyé ó ti bá wa pẹ̀lú àlàáfíà ara a máa ti kọ́kọ́ lọ́run lórí ẹ̀ alihamudulilayi ọdún ìléyà ọ̀pọ̀ àwọn èèyàn. lọ lọ sílò wọn tó ń gbọdọ̀ òun lọ sọdún ṣùgbọ́n bẹ́ẹ̀ni tó dá sí kátàlá ẹ̀kọ́ yẹn àwọn ti fi ilẹ̀ wọn ti fi àwọn mẹ́rin bẹ báwa ń fi ìdùnnú ṣe inú ìbànújẹ́ làwọn wà wọn kọ́ náà bá gba ọmọ lọ́wọ́ ẹ̀ àrínú wọn ṣe kọ́ náà bá gba lọ́wọ́ ẹ̀. àrínú wọn tó ti kọ́ náà bá gba aya lọ́wọ́ ẹ̀ àrínú wọn tó ti pé òbí ọlọ́run ọba gbà àrínú wọn tó ti kọ́ rẹ̀ tiẹ̀ àwọn tó kọ́ lọ́wọ́ tọ́nà wọn gbé gbogbo eléyìí tó gbé fún àwa tó jẹ́ àmà ṣe ọdún ìtìlú tìlónà tó jẹ́ àmà ṣe tayọ̀tayọ̀ àmọ́ lórí lórí ọ̀ alihamudulilayi ọ̀gbìn àmì ìfẹ́ àti ìgbẹ́ ọlọ́wọ́ àlẹ́ Muhammad sallallahu ẹ̀tọ́nà ọba ṣe ń nàánú ìkẹ́ gbogbo àgbáńlá ayé ìkẹ́ àti ìgbà yìí ọmọ bá ara rẹ̀ àwọn sàágẹ́ gbogbo àwọn tó bá fi ṣe ẹ̀kọ́ ṣe nítorí olùdókòwò ẹ̀sà. àtúrà dìkì ọlá ìkí ọlá ìkí táwọn àti kí ọjọ́ ìgbìlá lòkì yáàmà wípé asalaamu aleykum wa rahmatulahi wa barakatuhu. ìkí ọlá tààlẹ́kọ́ máa bá lẹ́bí ọ̀sán déédéé rí bẹ́ẹ̀ òun la kẹ́kọ̀ọ́ látọ̀dọ̀ rẹ̀ gbogbo wa jẹ́ pé àkọlé tí wọ́n ní ká máa fi sọ̀rọ̀ nírọ̀lẹ́ èmi àkọlé kan ni tó ṣe pé ọjọ́ òní ọ̀sásìkò fún púpọ̀ tó sì yẹ kí àkókò wà fún àlẹ́jáàtú fífì bẹ́ẹ̀ àìsàlà ọ̀ní ọ̀la níbi kásẹ̀ náà wọn ṣáájú wà lọ́wọ́. Azulé pè ní lánàá ìjàdá ìlà ìtìlá ìsọ̀rọ̀. Kò sí ọ̀nà ọ̀tà kankan níbìkan. Téèyàn wà lóhun láà déwájú ọlọ́run. Àfi tẹ̀lé àwọn aṣáájú wa nínú ẹ̀sìn yìí. Àwọn wo làwọn aṣáájú wa náà sí ọ̀rọ̀ tí àwọn lẹ́yìn àwọn sàbí ànẹ́bí bẹ̀rẹ̀ látòrí ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bí ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wa sallam tó ti kó wọlé ẹ̀fẹ́ lára rẹ̀ sọ pé òun jẹ́ ọ̀kan nínú wọn. ànẹ́bí àtàwọn sàbí rẹ̀ àtàwọn tó bá wọn sàbí láyé sáńpé wọn ní sàbí àyìn àwọn yìí là ń pè ní asàlàfù tàbáwá wo àkọlé àkọlé kan ni tó ṣe pé a kó gbé wa rìn nínú ètò ìjọsìn wa àkọlé kan ni tó yẹ pé ó yẹ kó gbé wa rìn nínú ètò ìṣẹ̀mí wa àkọlé kan ni tó yẹ kó gbé wa rìn nínú ètò káràkátà wa àkọlé kan ni tó yẹ gbé wa rìn nínú ètò òṣèlú wa torí pé ìwọ̀n tá a pè é náà ni pé ànìjájú fíìtì rẹ àìsàlà ọ̀ní ọ̀là yege ibi ayé bí gbogbo ẹsẹ̀ olókùn mọ́sù níbi ìtẹ̀lé àwọn aṣáájú wa lọ́wọ́ àwọn kí ni ìtumọ̀ àkọlé yìí kí làwọn nǹkan tó kó sínú àwọn nǹkan kó sínú àwọn nǹkan pọ̀ ní ṣùgbọ́n àkókò lè gbà wá rárá torí pé àwa méjì ni wọ́n ní ká ṣe ìbánisọ̀rọ̀ yìí tó sì jẹ́ pé ọjọ́ pé ẹnì kọ̀ọ̀kan wa àtẹnudí sọ̀rọ̀ àti àwa tá bí ìpaka ìyáká la fi débi òṣèré má ṣe òṣèré má lọ pẹ̀lú ogun tó kálukú wa ti ṣe látàtà àárọ̀ abẹ́lọ́ gbogbo òun yóò sọ níbẹ̀ kọ́nà kò balẹ̀ jọlá ó dé kó wúlò fún wa kọ́nà kan kí ó dé kí ó sàǹfààní fún wa ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ láti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ wáàsí ló ti lọ ṣùgbọ́n ohun tí a gbọ́dọ̀ máa bẹ náà ọba ní pé ọlọ́run ọba ò gbogbo ohun yòówù tá a bá ti ń gbọ́ nínú ọ̀rọ̀ rẹ dákùjọ máa ọ̀fun wa láti máa tẹ̀lé torí pé òun ni ọ̀nì ọ̀la tèmi àti ẹ̀yin kéde pé ká sọ̀rọ̀ kọ́kọ́ kéde ká sọ̀rọ̀ kọ́kọ́ tọ́wọ́ ẹ̀jẹ̀ tó kò sí action tó ta ń bọ́. ó sì gbọ́dọ̀ wà torí ìyẹn jẹ́ gan lọ́wọ́ bá béèrè lọ́wọ́ wa. àti sọ òlé àti gbọ́ òlé àti lò gangan òun ló lè jù. tàbá wa lóòótọ́ láti máa bẹ̀rẹ̀ ọ̀gá tó kọ́ lọ́nà tó gbà lọ́wọ́ wa sọ̀bájì ẹ̀sìn kọ́kọ́ lórí gan ọkọ̀ọ̀kọ̀ ìṣe lórílẹ̀-èdè wa iná ọ̀pọ̀lọpọ̀ wa ló jẹ́ pà ń gbìyànjú a fẹ́ ṣe jù báyìí lọ ṣùgbọ́n ibi tá a bára wa ìdí ẹ̀wọ̀n ọkọ̀ díẹ̀ ètò òṣèlú ọkọ̀ díẹ̀ ìbágbé ọkọ̀ díẹ̀ ìbálò ọkọ̀ díẹ̀ lọ́wọ́ ayọ́kẹ́rẹ́ gbogbo ọgbà tí wá ń ṣe náà ọmọ abẹ náà lọ pé ọlọ́run lẹ́kùn gbà lọ́wọ́ wa o ó ti ṣe pé nínú ọ̀rọ̀ ó ti fọ́ máa gbéyàwó lónìí kò ní pé ìwọ ọmọ ìyá mi à ń bẹ láyé lónìí ẹni ó ti kú tó rẹ́sì dọ́dọ̀ tó gbé ló gbé dọ́dọ̀ ọlọ́run tó rí súnà gbé dọ́dọ̀ òun ló yege o àwọn tá a sì kú yìí áá lẹ́nu ọgbà àwọn ọba táwa náà dá lérò ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú ti tẹ̀ bí èyí. Iná ẹ̀ ni àwùjọ ti kó lọ àwùjọ ti gbé ọ̀pọ̀lọpọ̀ lọ. Bóò tí wọ́n ń wo fáwùjọ ń bá àwọn ọ̀tá lọ yẹn. Bẹ́ẹ̀ náà ni wọ́n náà gbọ́dọ̀ máa gbé ṣé ṣé ọlọ́run àjẹ́ mi ló gúnlẹ̀ láyọ̀. Ọlọ́run àjẹ́ mi ló gúnlẹ̀ láyọ̀. Torí pé ìgúnlẹ̀ láyé èmi àti ẹ òun náà ní pé awáyé àwa ṣeré ṣùgbọ́n tá a bá ń ṣe láàárọ̀ tá à ń ṣe lọ́sàn-án tó ń dalẹ́ tó ti fèkúṣe mọ́ wa lọ́wọ́ tá òun ló borí jù àwọn tí wọ́n ń ṣe láti wọn ò rí ṣe láàárọ̀ tí wọn ò rí ṣe lọ́sàn-án ṣùgbọ́n gbàtọ́jọ́ wá lẹ́sà tọ́wọ́n bá fún wọn ṣe àwọn kú oríire àwọn tá à ń ṣe látàárọ̀ bọ̀. táǹṣe lọ́sẹ̀bọ̀ àwọn alágbọ́dọ̀ máa jẹ́ nìkan a máa tẹ̀lé wọn alágbọ́dọ̀ jẹ́ ọgbẹ́ láyọ̀ ànábì wa Muhammad gbogbo bí ó bá wọ́n ta mùsùlùmí àti gbogbo nígbà tó gún lọ́ọ̀lẹ̀ ànábì sí okú tó bá ọba àwọn yẹn sọ̀rọ̀ níbẹ̀ ló ti sàlàyé fún ọ pé lágbájá ọmọ àlàkásígbè ọmọ anẹ́ni o láàbìlà àlèlọ́mà nínú ẹgbẹ̀ wa ní ìpinnu sọ yìí mọ́sílẹ̀mù àwọn sàádé wọn bẹ̀rẹ̀ sí sọ pé nígbà tí ní ìbájọ́ ọmọ aná tó ìyàwó ti dẹ́ ẹni tí ń tà yìí tí di ẹ̀sìn àti ti sọ ọ́ tọ́lá dáadáa ọlọ́rẹ̀ẹ́ tó wò pé ọ̀rẹ́ yìí tó wò pé kí mi ti sọ yóò kò lórí ẹ̀. wọ́n ń lọ lójú ogun ẹni padà lọ jẹ́ nìkan tó yẹ pé ọjà títí ọwọ́ bá a. ọwọ́ ọjà náà ló má bá a ẹ̀yìn ẹ̀yà ní lójú ogun wọ ẹ̀ pé èmi afọ́gun èmi afọ́gun. èyí ti kàkà sí kó má ṣe ṣèṣe ṣé àfihàn ọ̀dà mi báyìí tó ṣe ìdàmọ́lẹ̀ ó sì gbé ẹnu rẹ̀ sókè ó sì tẹ̀lú ó sì pa rẹ̀ nípa rẹ̀ tó ń para rẹ̀ ó ṣe fi ó sojú ọ̀rẹ́ rẹ̀ yìí ọ̀rẹ́ rẹ̀ yìí ló gbé gbàjáde lọ́dọ̀ àdẹ́bẹ̀ Muhammad sallallahu alaihi wasallam يشهد أن لا إله إلا الله وأشهد أنك رسول الله mo jẹ́ ìkókọ̀tẹ̀ tí lọ sí tọ́ sí lódodo ọ̀dọ̀ ọlọ́run ọba àlá. mo tún wá ṣẹ̀ṣẹ̀ tún wá mọ̀ mọ̀dájú yàtọ̀ sí mọ̀ mọ̀dájú mi tẹ́lẹ̀. ṣé òjíṣẹ́ ọlọ́run èrè àtẹ́bí òjíṣẹ́ ọlọ́run ọba ni wọn. àtẹ́bí ní kí ló ṣẹlẹ̀ ó kó fún àtẹ́bí ọmọ Muhammad sallallahu alaihi wasallam àtẹ́bí ti ó tún bá mi nígbà yẹn ó tún bá ilé àtẹ́bí sọ pé àmàlù lè kọ̀ wá ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní pé àìnáàlú lè kọ́ wa síbi hà gbogbo ṣe yóò sáà ń pe lórí ayé yìí kí ẹ sì ìdí àbá kẹ́kọ̀ọ́ níkẹyìn ìwé ìpínlẹ̀ àti ẹ̀jẹ̀. dókítà tó gbẹ ní yóò ti máa ń tẹ̀sẹ̀ fúnṣe ń ṣera nù àgbọ̀dọ̀ bí ọ̀wọ́n rún tọ́wọ́n bá ní lágbára wá ní bá dáa lónìí àmàdùn kọ́kọ́ náà ká lè mú orí ó lè bá ìjẹ́ sí wa ṣùgbọ́n ọba múra kọ́kọ́kọ́ ẹni tí ó yẹ lónìí ó lè padà yẹ lọ́la ìwọ tó yẹ lónìí rẹ̀ ni ó sọ́ra dáadáa lójú wájẹ́ pé gbogbo fítàfítà yóò tá a bá ń jà sí nínú ẹ̀sìn lónìí ọgbọ́jọ́ máa wà lókọ́lọ́pín láàrin ìwọ àtọ́lọ́ pé ọlọ́run táwọn máa jẹ ṣe lásán èrè ọlọ́run táwọn máa jẹ èrè ọlọ́run dákùnrin jẹ́ ń gúnlẹ̀ láyọ̀ ìrẹ́ ọlọ́run tí ó sì ṣe dákùn bá lọ́wọ́ mi ọlọ́run bá bá lọ́wọ́ ẹ̀dá òun sọ pé ìpẹ̀lẹ̀ rẹ̀ sáfí pẹ̀lú ìdùnnú àwọn sàábẹ́ àmẹ́lẹ́ àwọn sàábẹ́ àmẹ́lẹ́ àwọn sàábẹ́ àmẹ́lẹ́ àwọn òun náà ní pé wòye gbọ́ fáwọn ẹbí ṣe kẹta tí wọ́n bẹ̀ẹ́ ṣe gbọ́ báyìí wọ́n láì wọ́n mú lò ṣùgbọ́n ìdàkejì làwọn jẹ́ lónìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan la gbọ́ ṣùgbọ́n wíìkì lórí ẹ̀ àìkú lò ẹnu wá fẹ́ dùn ó dàbí tá a bá ti ń sọ wọ́n tún fẹ́ máa gbẹ́nu pé à ah, ẹ̀yin fẹ́ ti di òtá à ah, ọmọ tó ń ní o ò níbi tí ó dùn lẹ́nu ẹ̀ action la méjì ìyẹn ni pé gbogbo ohun tá à ń gbọ́ láti jọ yìí ká mú un lò nínú sẹ̀mí ayé wa ìmúlò yìí òun ni wọ́n jọ sáǹfà ní fún wa láyé yóò jọ sáǹfà ní fún wa àtijọ́ gbìdàgbì yára ìyá wa ń sọdára nínú hadith wọn bá wọn lọ́dọ̀ wọn wọn ní pé anabi wa Muhammad sallallahu alaihi wasallam ọjọ́ nìkan tó ṣe pé ìrun wákàtí méjìlá náà lẹ̀ lójúmọ́ ìrun wákàtí méjìlá áká ka tí wọ́n ti ká tó kásùbà áká méjì tí wọ́n ti ká lẹ́yìn rẹ̀ áká méjì lẹ́yìn ka áká méjì lẹ́yìn ṣáà áká méjì lẹ́yìn jùmọ̀ mi. aka mẹ́rin síwájú bá lókè ìmúdúrọ̀ káàkà méjì àìmọ̀hẹ́ gbogbo wákàtí méjèèjì láì ìyàwó wọ́n máa ń gba ọlọ́dọ̀ ìyàwó mùsàlámù pé láti jọ́ tí mo sì ti wá rí pé àlẹ́bí sọ ọ́ pé ẹni pé ẹ máa gbé wákàtí ẹ̀ tí ọ̀gá gbé wọ́n ti kọ́ ilé fún ọlọ́run jẹ́ wọ́n ní ìyàwó ọmọ sálámà kò gbé ìpínlẹ̀ èdè lọ́wọ́lọ́. ọmọ tí wọn tó gbàdé jù ní wá wọ́n ní kó wọn ní o nígbà tó ti gbọ́ lọ́dọ̀ ìyàwó ọmọ sálámà òun ní òun gbé ìpínlẹ̀ èdè lọ́wọ́lọ́. wọ́n ní tí ọmọ tí wọn ọmọ tí wọn ìyàwó ọmọ sálámà lẹ́gbàá tó ń lẹ́ ti gbọ́ ìlátọ̀dọ̀ ọmọ tí wọn ìyàwó ọmọ sálámà òun ní òun gbé ìpínlẹ̀ èdè lọ́wọ́lọ́. kí la fẹ́ lóbi àbí àwọn ti gbọ́ lórí kóòrè a ti gbọ́ nígbàkúgbà wọ́n ta wà lórí. a sì máa kà á nínú Al-Qur'an as-sabiquna al-awwalun min al-muhajirin wal-ansar wal-ladhina ittaba'uhum bi-ihsan. kí ló máa bá fi tẹ̀lé radiyallahu anhum wa radu anhu. ọlọ́run bá ní pé àwọn tó ti sáwájú lọ́rọ́. nínú àwọn ẹni àkọ́kọ́ nínú àwọn tó ṣe jẹ́ lọ́sílù mọ́kà lọ́sílù mọ̀dínà àti àwọn aráàlú mọ̀dínà àtàwọn tó wá dé wá bá wọn lẹ́yìn wọn pẹ̀lú dáadáa ọlọ́run bá ní mo sí gbogbo wọn mo sí ọlọ́run bá ní pé àmàlù ò máa ṣe ìjọ ẹ máa ṣe wọ́n bá wù yín ọlọ́run bá ní mo ti sàkó ní ìmọ̀ yín ta ló sàyàn fáwà kò sẹ́ni tó sàyàn rẹ̀ fáwà nínú sọ́lé muslim àwọn ọ̀rẹ́ ló ti ń bẹ wọ́n ń sọ láàrin ara wọn ọ̀kan ọlọ́run bá sàánú à èkejì àpòkí èyí tọ́lọ́ tọ́lọ́ wọn bá sàánú ìwé ń ṣe wá sí i. lórí ya kò bí lójoojúmọ́ nígbàkúgbà èkejì ọmọ àwọn tó fi mí rẹ̀ wọ́n rẹ̀ mi sí ọ wọ́n rẹ̀ sí mi ní jẹ́ tí tó fi jọ tó fi sọ jọ pé ó lè ráfò oúnjẹ ọ̀nà. ọ̀gá mọ̀ kó wọn máa sọ bẹ́ẹ̀ níjọ́ náà. lẹ́wọ́n ni àìmọye sábẹ́ni sọ kékeré rẹ̀ pé ó lè rákòójọ ọlọ́run àlejò muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run bá pè ala láti fi sẹ́wọ̀n pé wọ́n ti rẹ̀ sáálà ọlọ́lọ́ tàǹtẹ̀lì tí ìgbéra rẹ̀ payọ ọlọ́run àlà àbùsọ̀rọ̀ fún fún ọ̀dùnkọ̀ náà ó ti fún. ọ̀gbà tọ́jú àmàlàkà. Iṣẹ́ ti ẹjọ́ wa ń sẹ́yìn ẹ́, wọ́n bà á jẹ́. Látọ̀bí àwọn alẹ́bí ni ó sì gbàjẹ́ ní òótọ́. Ó sì gbàjẹ́ ní òótọ́. Gbogbo wa jẹ́ pé gbogbo ọba àbá ti ń ṣe ohun tó kàn wá náà ni pé àlẹ́dáàdú fíìtì bára ìsàlà. Kó o láti fẹ́ ńlá ọ̀sọ́nà kata lè gbadá àbíká tẹ̀lé àwọn tó jẹ́ àwọn aṣáájú wa àbáwọ̀ sáré ọmọ abdullahi fún ọmọ ọmọ ọ̀tá gẹ́gẹ́ bí báyìí náà ti mọ̀ pé abdullahi fún ọmọ ọmọ ọ̀tá nínú àwọn táwọn àfáà tàbí fi pé táàpẹ̀ súnà lẹ́bì sálẹ̀ tó wù sórí jù abdullahi fún ọmọ ọmọ ọ̀tá gbogbo ẹnu àwọn àfáà ló kò lórí ẹ̀ torí pé òun máa ń kíyèsí pé bá lè bí bá sùn tẹ̀ níjọ́ kẹyọ́ sọ̀rọ̀ òun ò tó kẹ̀kẹ́. báyìí ní bàjẹ́ nìkan tó ṣe pé ó ń rìn lọ lọ́nà ó ṣe ìkẹta òun ní ó ṣe. kódà ọmọ bíwò rẹ̀ ń tẹ̀lé níjọ́ka náà bẹ́ẹ̀ bí wọ́n ti gbọ́ sẹ́nìkan kọrin nù afọ abúlé wọn wá ọbẹ wí ọbẹ kò lójú ọ̀nà. Ìwọ́n bẹ́ẹ̀ lọ náà sí òfé àbẹ́súmá

níjọ́ kan tó ń gbé ní àmàwà jẹ. arákùnrin yìí kú oríire o arákùnrin wo ni Abdullahi Abdullahi òun náà ni o ó bá lórí sọ fún un pé ní àmàwà dúdú Abdullahi bóò ni Abdullahi arákùnrin ọba ti sọ oríire tó ẹni tí wọ́n ń pè ní Abdullahi láwùjọ àlẹ́ ìsọ́ọ̀lì mìíràn lẹ́yìn tó bá yẹ pé bá máa ń tí bá máa ń ṣe mú lóhùn lóhùn ó ṣe pé bẹ́ẹ̀ bí òun jùlẹ̀ ṣe máa ń ṣe bóun ni orin yorùbá ṣe pọ̀ tó wọ́n á sọ̀rọ̀ fún wa pé afọwọ́ sáré tọ́jú àti tiwa sọ̀dọ̀ bàbá rẹ̀ títà láì ní ọmọ òṣọ̀ báyìí pé bàbá náà tó ìbá dàdá ríga láàyè àlẹ́ ọmọ nà lẹ́yìn nígbà pàdéyà. látìgbà tí àbùdá ọmọ ọmọ òtún gbọ́ látọ̀dọ̀ àlẹ́ bóò làbí láà ọba ti yọ lórí ire tó lọ́wọ́ ọgbà tí ọba ti gbé omi kìlẹ̀ lóru wọn láti bàtà láti ọmọ ọmọ òbí gbọ́ọ̀rọ̀ yìí ọjọ́ nìkan tó ti pépé sùn lóru mọ́ àfihànba àkókò díẹ̀ èyí sùn lóru mọ́ àfihànba àkókò díẹ̀ àbá abúlágún ọmọ onígbẹ́ta ẹ̀ náà wà náà nù nùsọ́bí máa lọ sórí dáadáa lọ ìdẹ̀kọ́ ọ̀lọ́rọ̀ bí irun ẹ̀lẹ́kọ́ wò ó ní pẹ́ńtà táwọn jẹ́ nìkan tó bá wà lọ́dọ̀ oúnjẹ ọlọ́run táwọn fi hun pẹ̀lú ẹ̀ lórí irun lẹ́nu kẹfẹ́ ti sọ nínú àwọn èèyàn kí ni bẹ́ẹ̀ ń sọ ó ní pé Allahu akbar kabira walhamdulillahi kabira wa subhanallahi bukratan wa asila gbọ́dọ̀ ìdára kò sọ lórí rẹ̀ ó sọ náà wá bẹ̀rẹ̀ báyìí pé wọ́n nílò fọ́ọ̀rì ló fẹ́lẹ́ màtà sájà wọ̀ fẹ́lẹ́ tálẹ́ńtọ́ sọ gbólóhùn yẹn tálẹ́ńtọ́ sọ gbólóhùn ìtàsọ̀ sẹ́míìsì tálẹ́ńtọ́ sọ arákùnrin yẹn bá sọ báyìí pé à ń lè yọ ọ̀rọ̀ tó lọ lọ ìyẹn ń sọ bá mi mọ́ tó lẹ́bí ọmọ ọmọ sọ ọ̀dọ̀ sọ lọ́sọ báyìí pé àdìsù láà ọ̀rọ̀ tó sọ yẹn ó futihat laha abwabu samaa bó o ti sọ báyìí wọ́n sílẹ̀kùn fẹ́rẹ̀ lẹ̀ bó o ti sọ báyìí ìṣe ni wọ́n sílẹ̀kùn fẹ́rẹ̀ lẹ̀ gbọ́dọ̀ mú lọ́nà sọ Allahu akbar kabira walhamdulillahi kabira wa subhanallahi bukratan wa asila ẹ wo bó ṣe kéré tó. oníṣẹ́ bíi. òun ti jẹ́ nìkan tó ọ̀rọ̀ yẹn dá wọ́n sílẹ̀kùn sánà ẹ̀rẹ́ àdébí ń sọ fún arákùnrin yìí bánàbí ti wá sọ̀rọ̀ yìí tá kọ́ọ̀dà ìgbìmọ̀ ọmọ inú ọwọ́ sọ̀rọ̀ yìí kọ́wọ́ sọ̀rọ̀ yìí pé fàmọ́ sọ̀rọ̀ tó hún nà wọ́n tó tẹ̀lé sọ̀rọ̀ láti ìgbà tí mo ti gbọ́ ọ̀rọ̀ yìí sọ ìgbégbóná òun yẹn dúlẹ̀ láti dìgbà náà iná ìlú máa sọ ọ́ eléyìí ní títí àwọn sàbí àtìlẹ́yìn ànàjáàtú fífi bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ọní ọ̀la níbi kásẹ̀ láwọn sàbí àtìlẹ́yìn lọ́wọ́ bóòlù àánú ọ̀sẹ̀ máa lọ àwọn àdìsí kó wáyé òun náà ní káwọn náà máa kọ́ pàdé bí ṣe báyìí ànábì náà ṣe báyìí ànábì sọ báyìí fún wa pé báyìí ká sì gbọ́ ká sì máa mọ́ lọ níbẹ̀ lórí orí omi àtẹ̀yìn wá o ṣùgbọ́n tá a bá ti ń gbọ́ lágbọ̀ngbọ̀n ọtí tá a bá ti ń gbọ́ lágbọ̀n mámúlò mo tọ́ dájú ni pé oríire rẹ̀ jìnnà láàrín ìjẹ́ta ìlà ìtìlára ìsàlà kò sí ọ̀nà ọ̀làkùnrin àti ká tẹ̀lé àwọn sálàfù wa tọ́lọ̀ tó bá yọ ní ṣùgbọ́n wọn lápapọ̀. ẹjọ́ tí wọ́n lè bá bá wa áyì ọmọ àbíkọ́ ọ̀lẹ́ tó jẹ́ ọkọ ọmọ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ti ti Fátímà. òun àtìyàwó rẹ̀ Fátímà nínú àdìsá ni ẹbí máa ń gbọ́ yẹn. ó sọ pé bí bọ́tà máa ń gbọ́ àìmúlò síláàdì sínà fáfímà ọ̀rọ̀ tó gúré lọ́dọ̀ àwọn olùmọ̀lẹ́ tó wọ́n ní ẹni tó bá fi yàtọ̀ sí ìyàwó ànẹ́bí sáà bá ń pè wọ́n ní ìyá wa mọ̀jà sí ìyàyé o ìyẹn ni pé wọ́n àwọn ìyàwó ànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam àwọn ń táyé o àwọn làwọn ìyá wa wàjúwájú mọ̀ àtùhọ́n àwọn ìyàwó ànẹ́bí ìdí àwọn ìjọba olùgbé wọn sí. ṣùgbọ́n tó bá bí ìyàwó ẹbí ìyàwó àlẹ́bí ìwé sí ìyàwó fáfíìmà a ní sọ pé ìyàwó lọ́jẹ́ ọmọ àlẹ́bí Muhammad sallallahu alaihi wasallam olóògbé gbàjáre lọ́dọ̀ àlẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam. kí ni tó ń gbé gbàjáre lọ́ba wàhálà bá nínú ilé èyí yóò wúlò fáwọn tọ́jà wọn mú wọn pọ̀ wọn mọ̀ oúnjẹ ọlọ́run pé oúnjẹ ọlọ́run wàhálà pọ̀ èmi ní lọ́ta èmi ní pọnmi èmi ní tẹgbá èmi ní sàwọ́ dákun bá ń wọ ọmọ ọ̀dọ́ bá ń wá ìdíjì ẹni tí ó máa sọ ọmọ ọ̀dọ́ fún mi àlejò ọmọ ọmọ sọ ọlá ọ̀sọ́tọ́ òun lọ́wọ́ lọ títí bàbá rẹ̀ tó tún wá ju ìṣe ọ̀dọ́ bàrà tó délé ọ̀bá ọmọ ọmọ sọ ọlá ọ̀sọ́tọ́ ọwọ́ ara ń tẹ́lẹ̀ ìyàwó àìsàn lọ́wọ́ ara ẹ lẹ̀ wàtọ́lẹ̀ ìyàwó àìsàn lẹ̀ ànábì dé ìyàwó àìsàn lórí ìfún ànábì àwọn Muhammad sallallahu alaihi wasallam ànábì wa ọ̀dọ̀ wọn lọ gbígbọ́dọ̀ wọn lọ tí wọ́n gbọ́dọ̀ wọn lọ wọn lọ́la ànábì lọ ọ̀fẹ́ báyìí wọ́n fẹ́ dìde láti lọ pàdé ànábì ànábì ní pé kọ́ńtà anákùnmá ẹjọ́ kò láyé yìí àmọ́ súnà ń bẹ̀ yẹ o súnà méjì làwọn ń bẹ̀ nínú súnà ni pé ẹni tó bá jẹ́ ojúni lọ tàbá fẹ́ pọn lé nínú súnà àlèlọ́ pàdé ẹ̀ nínú súnà àlèlọ́ ṣe kí ni àlèlọ́ pàdé ẹ̀ lẹ́bí ọmọ ọmọdé ọlọ́sàn sọ náà ọ̀gá pé owó mọ ilé àṣẹ ìdílé kan ní sọ bẹ́ẹ̀ báwọn àǹtọ́ ẹ̀ dìde ẹ̀ lọ́ pàdé ẹ̀ sáájú yìí ti ṣe sáà gbọ́mọ̀ bàdà. wọ́n fẹ́ dìde wá bá nẹ́bí àdẹ́bí ni pé mo ta anẹ́kùnmọ̀ ẹ̀dókò bẹ́ẹ̀ súnà ẹlẹ́ẹ̀kejì náà ni pé àmọ́ pẹ̀lú bẹ́ẹ̀ náà tí wọ́n bá ti ní àjókò aláǹfààní àlejò nínú àlejò àmọ́ bẹ́ẹ̀ tó ń náà wá ní pé ẹjókò inú ìgbésí àlẹ́bí lọ́wọ́ èyí tẹ́ ń gbéra rẹ̀ gbà ẹ̀wù lọ́dọ̀ ọmọ rẹ̀ lọ́dọ̀ ọkọ ọmọ rẹ̀ tọ́ba ti pẹ́ lóbi ni lónìí ó wù pé ah ìwọ̀n á lọ ọmọ ọkọ ọmọ mi ìyàwó ọmọ mi yóò wá jẹ́ nìkan yóò máa yóò máa jẹ́ bága títà lórí àwọn ọmọ sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ pé ọkọ alákùnrin ẹjọ́ yẹn ni òsínú bí bí máa jẹ́ àlẹ́bí ni pé ẹni yóò tó bá wà bẹ́ẹ̀ ọ̀yà lọ wáyé tó ti ṣe ìrìnàkọ̀ rẹ̀ gbogbo ẹni yóò ti bá wá káwọn yóò dìde kó mo torí pé ń bọ̀ sábà wáyé tó jókòó sí ìrùn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ fani ẹ̀ka bá wọ ọ̀kà àdàrú nínú iná lọ́wọ́ wáyé tó dé sínú lẹ́mọ́ ẹ̀ o. àlẹ́bí Muhammad sallallahu alaihi wasallam ọwọ́ jókòó láàrin wọn. ó bí àwọn sọ́ọ̀sì ọkọ̀ ọ̀kọ̀ ọwọ́ á tún ọ̀rọ̀ wọ́n sọ tán ànábì ọmọ ọmọ sọ̀rọ̀ àrùn sọ́dà ó ní pé ìjẹ́ ìwádìí sọ fún yín ihun tó ṣe pé tẹ̀ bá ti ń ṣe ó lóore fún yín ju tẹ̀ ń bèrè yẹn lọ. wọ́n ní sọ̀rọ̀ ìṣọ̀rọ̀ sọ fún wa ànábì ọmọ ọmọ sọ̀rọ̀ àrùn sọ́dà ọwọ́ sọ̀rọ̀ ẹ̀fún wọn nípa pé ìdá àkọ́tù máa mọ̀ jọ padà àbí àkọ́mà tẹ́ bá ti mú nǹkan àbùsùn yín à ń tò ká bèrè ọ́ lọ́ha àwùbá àwọn ẹ̀lẹ́dẹ́ ẹ sọ gbólóhùn lọ́kọ̀kọ̀ ọlọ́ọ̀kọ̀kọ̀ ọlọ́ọ̀kọ̀kọ̀ ọlọ́ọ̀kọ̀kọ̀ ẹ yóò pé ọgbọ̀n àti mẹ́rin ọgbọ̀n àti mẹ́rin wọ́tún tẹ́sí ha tàlàtà wà tàlàtà ẹ tún sọ gbólóhùn subhanallah ọgbọ̀n àti mẹ́ta bákan náà kẹwàá sọ gbólóhùn alihamdulilayi alihamdulilayi alihamdulilayi salata wa salate ọgbọ̀n àti mẹ́ta. Àlẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní pé ọwọ́ ọ̀pẹ́yẹ wo lákùnmá nínú ọ̀dẹ ni. Ó lóore fún yín ìjọba ọ̀dọ̀ tẹ́lẹ̀ rẹ̀ lọ. Bí ó sábẹ́ lọ mọ́ àdéhùn wa, wọ́n wá ní àfa wa Ali, ó wá sọ nípa ayé àdéhùn rẹ̀ pé máa tààrọ̀ tòrò mọ́ńdò sẹ̀mí tòrò nípa tó lè tẹ̀ra ẹ̀yìn sọ̀rọ̀ náà ní ọ̀sán láti gbà mo ti gbọ́ ẹ̀ látọ̀dọ̀ ti ọ̀rọ̀ nǹkan ẹ̀ lẹ̀. gbogbo ọgbà yóò ti bá ti rẹ́sùn. ìgbọ̀dọ̀ má ti. àwa mùsùlùmí náà ti gbọ́ gbọ́ gbọ́ gbọ́ gbọ́. pẹ̀lú ọba fẹ́ sùn lálẹ́. ewu sọ pé wọn lọ máa gbọ́ tààtì fọ́. subhanallah tààtì tẹ́rì. alihamdulilayi tààtì tẹ́rì. nígbà gbà wá ní kò ìtò òsè tààtì fọ́ sábùn kan bẹ́ẹ̀ ní ọgbà àbálẹ́ ẹgbẹ́ àjú àjú ha èyí tó bá wù nínú méjì nínú méjì ẹ̀ta ní kẹsẹ̀ ní arúgbó àpàtàkì àti ẹ sáfẹ̀fẹ̀ ní ọgbà àti mẹ́rin kẹsẹ̀ méjì yóò ní ọgbà àti mẹ́ta gbogbo ọ̀padà máa lọ bí ọgọ́rùn-ún òun ní lílá lílá ìlàlá òun parí lẹ́gbẹ́ bí ìta náà ti lẹ́yìn o. ọkẹ́ tó fẹ́ sùn hánà wà tàbí tí kàtàkì bọ́ọ̀lù lé tọ́fẹ́ tẹ̀sán tàbí bọ́ọ̀ àwọn yòókù ọ̀dẹ̀ tàbí tẹ̀sán tọ́bẹ̀ ti ẹmú alihamdulilá ní sáájú bọ́ àwọn yóò kọjá ta ẹni kàyọ sẹ́yìn kò sí ìtọ́ tó wá sí sáájú nínú gbogbo ẹ̀ tó sáájú. àfa wa áńtì sáájú ti sọ èyí fún ó ní pé láti gbà tó wù ti gbọ́ ẹ̀ lọ́dọ̀ oṣù ọlọ́run òun ò fi ẹ̀mọ́ tó wù ẹ̀ lọ́dọ̀ wọ́n wá sí pé tẹ̀lé áyí káàkiri àyọ̀mọ̀ àtẹ̀sẹ̀yìn ọjọ́ ṣìṣẹ́yìn nǹkan. nínú àwọn ogun tí a já ó kóbi lásìkò rẹ̀ tí wọ́n já òun náà ni ogun Spain àti ogun ogun méjèèjì ọkọ̀ ogun tó ṣe ní ọmọ àbíyá ọjọ́ ogun yẹn náà ọdún ẹjú ká ó ní ọjọ́ ogun yẹn náà ti àìsàdàmù ọ̀ní ọ̀la lọ́dọ̀ àwọn tó jẹ́ àwọn aṣáájú wa lọ́wọ́ títà àṣáájú àmẹ́rì ọmọ àwọn tó gbọ́dọ̀ tó kéré wà láì òun ló ti òun lọ́rùn ẹ gbogbo ojúkójú òun lọ́rùn ẹ gbogbo ẹni tó bá fẹ́ máa ṣe kéèta gbogbo ẹni tí bá ń bínú rẹ àwọn ọ̀sẹ̀ bí ẹni tí mùsùlùmí ti tagbára lọ ṣùgbọ́n ọmọ alẹ́nu ọ̀lẹ́ ọ̀sọ̀mọ̀ ọ̀sẹ̀ dáhùn pọ̀ sí àdúgbò tó lóde àwọn ọjọ́ nìkan jẹ́ pé jẹ̀lúbáàbù rẹ̀ ń wọlé ní àwọn òun wà láì kọrin kẹta ọ̀gbọ́n sì kọrin kẹta ṣùgbọ́n gbogbo ohun tí mo sì máa fi tagbára ni gbogbo ohun tí mo sì máa fi tagbára ni ẹni tó oní tó lóhun lágbára yóò sì máa bára rẹ̀ nípa pé àsọ̀lẹ̀ lè ní yọ̀mọ̀ wà lórí gẹ́gẹ́ bí alágbára ìwọ òsì ní màfún ọlágbára kẹta ó ń tí ọlọ́run ọba ló ti fún wa ní àjẹ ara yẹn ṣùgbọ́n tá a wá lò ó bí a lò ó kìtàkìtà wọn fẹ́ fọ̀ ń gbòòrò lásán ni tá a bá dé tá a dààmú lọ tá a fúnnu lọ tá a gbé gbogbo ẹ lọ ọba ti dalẹ́ ọba yìí gidigidi báwo ló sọ̀rọ̀ láàrin àárín ọwọ́ àsọgbólóhùn subhanallah subhanallah subhanallah ọgbà àti mẹ́tàlá ọgbà àti mẹ́rin alihamdulilá alihamdulilá alihamdulilá ọgbà àti mẹ́tàlá ọgbà àti mẹ́rin. Allahu akbar Allahu akbar Allahu akbar ọgbà àti mẹ́tàlá àti ọgbà àti mẹ́rin. Fásitì kan ọgbà àti mẹ́rin àwọn méjì ló kù ní ọgbà àti mẹ́ta àti mẹ́ta tó jọgbọ́ ọba jẹun tọba ti dé ó ti ní agbára lójú agbára ó ti lágbára tó jagbára lọ ṣùgbọ́n àti bẹ́ẹ̀ tó ń pè sí ṣe é rẹ ọlọ́run bọ́ bàjẹ́ pé ó ti mú àwọn ìṣọ́fẹ́ wá àwọn olùkọ́ tó ṣe pé kìí sí èèyàn níwọ̀n àwọn aláìka ni wọ́n máa sọ sílé mọ́ni ó tún máa wá bẹ̀ lábẹ́ fún ìṣèjọ lójú ohun tó dúwà yìí láwọn orin tààrí látọ̀dọ̀ sọ́lájú wa ìjọ ọlọ́run ọlọ́run ọmọ àkàbùgbò ọlápapọ̀ bákan náà ìyá wa ń mú àbí ìbá àwọn oníyàn sọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ tó ń sọ bá níbi àwọn ọmọ sọ́ọ́lá ṣùgbọ́n ń sọ wọ́n ló ń sọ náà sọ báyìí pé mọ̀nbọ́kà arúgbà ọ̀kà á ti kọ́pùdà tó borí wọ́n arúgbà àbàdá kátó mọ̀nbọ́ wa zọ̀rọ̀ lẹ́lá láàmú alàmìnà ẹni yóò sọ wá pé kó tó kí wọ́n kó tó kí òun dúró ìran àyílà ó kí ní bí ká mẹ́rin ó tún kí ìran àyílà ká ó tún kí ní bí ká mẹ́rin ìwé ẹni bẹ́ẹ̀ ẹrẹ rẹ ọlọ́run ọba ti ṣe é léwọ̀ fún náà ẹrẹ ọlọ́run ọba ti ṣe é léwọ̀ fún iná láti jó yẹn pé ní òní bí ọ̀rẹ́ rẹ wọ́n pé àdébì ìyàwó ọmọ tọ́jú ìyàwó ọmọ Muhammad báyìí pé fàmáàtà òhónà mọ́tò ní ọ̀rọ̀ sórí láti gba àwọn ti gbọ́ látọ̀dọ̀ ìjọ ọlọ́run ní ìgbéráka lẹ́yìn ìdúrẹ́ o síwájú kí n tó kí ló èǹkì kí n bá tó kí ló ìdá nítorí náà rí bí ti ń ṣe nù láti gba àwọn ti gbọ́ látọ̀dọ̀ àlejò Muhammad sallallahu alaihi wasallam àmìlẹ̀jáàdù sí ìgbà ìsàlà ìyẹ́gẹ́ wa lọ́dọ̀ àwọn tó jẹ́ àwọn aṣáájú wa lọ́wọ́ àti sàmùsàn bí àmì wọ́n tọ̀lá ìfà pé ó ń jẹ́ ọlọ́run ọba nínú ẹni tó ṣe pé àlẹ́bí máa ń wò lọ́wọ́ níwò ní àtúndà tó mọ̀ tó lè jẹ́ torí pé ọlọ́run ọba da sí ẹsẹ̀ rẹ̀ kéré ẹsẹ̀ rẹ̀ kéré gan-an nígbà táwọn èèyàn wọn fi ń ṣe yẹ̀yẹ́ wọn fẹsẹ̀ yẹ kéré ó kéré lẹ́sẹ̀ wọ́n ti ọlọ́run ọba wọn máa wà fáwọn láti mọ̀ ó dùn nínú ìpè ó ṣe kéré yẹn o bẹ́ẹ̀ náà ni àlùjànnà ni ó ṣe mọ̀ pé kì í bẹ nínú àlùjànnà. àwọn ọlọ́dúnmọ̀ bíbí sí òun tún ju àwọn àbílá ìtàkùn yòókù lọ ẹgbẹ́ bàbá àwọn àbílá yòókù àbílá ìtàn ọmọ àbílá ìtàn àbáńsì àbílá ìtàn ọmọ ọmọ náà àbílá ìtàn sùmẹ́yìn gbogbo àbílá náà yẹn a máa ń pè wọ́n ní àrùbá tó àrà àdìlà tàbí àlè àbá sínú tó lè àrùbá àwọn àbúlá ìmẹ́rẹ̀ rìn kí ni ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ ní pé torí àwọn tààdé àwọn bàbá wọn tààdé làwọn náà àbúlá ìbùnú ọmọ àbúlá ìbùnú zùrẹ́ àbúlá ìbùnú amúlùbùnú áàsì àbúlá ìbùnú àpá àwọn mẹ́rẹ̀ rìn yẹn látara fáwọn bàbá wọn jẹ́ tààdé wọn máa ń pè wọn ní àlẹ́ àbáyádínlẹ́tù àlẹ́ àbá àwọn àbúlá ìmẹ́rin kò sí àbúlá ìbùnú àti omi ilẹ̀ tí wọ́n bá ń bí ọ́ níbi èrè ó ti ṣì í nù o tọ́bẹ̀ jẹ́ bí ó ti ṣì í nù o ọ̀rẹ́ yẹn nípa ọ̀gbọ́dọ̀ fi si torí pé bàbá tiẹ̀ ìfèrí mi Abdullahi olùmọ̀sánwó àtọ̀tọ̀kọ̀ bí ọ̀gbọ́ọ̀hún àlẹ́ ṣùgbọ́n àwọn yòókù yẹn ọ̀dí ọ̀gbọ́ọ̀hún àlùmọ́mà ọ̀dí ọ̀gbọ́ọ̀hún àlùmọ́mà yẹn pé báwọn bọ́ bá yọ bàbá àti o àtọ̀mọ̀ abdullahi olùmọ̀sánwó ti wọ́n sọ fún wa onígbé wọn ń tán ẹ̀ lẹ́kún ẹni yòówù nínú yín tó bá fẹ́ ṣe súnà tó wọ́n fún wọn fẹ́ ṣe súnà súnà wù mí ṣe ọ̀nìyàn sánà bí wọn kọ̀dí máa ẹni ọba ti kú ní ẹ̀yìn kó ṣe súnà rẹ̀ ta ló ń tọ̀hún ó ní pé torí pé ìnàlẹ̀ háyá làá tó máa nà lẹ́yìn ìfúnná ẹni tí ń bẹ láyé àdéhùn ti kú lórí ẹ̀ láti ìlà àdéhùn ọlọ́dà tó máa jọra ẹ̀wò táwọn máa fi bí àjẹwò tó lágbára tó gba ìsìlámù ọ̀rọ̀ táwọn máa fi òkú wá wọ̀. ẹ̀yẹ́ ẹ̀yẹ́ ní ọ̀dà àwọn èèyàn bí àjẹwò wọ́n rán wọ́n ni wọ́n kó ní ìsìlámù wọ́n sì fi lọ́pọ̀ lọ́wọ́ gàbẹ́ ọlọ́run dákun má ti àjẹwò kó ní ìsìlámù má ti fún wa wọ̀ àjẹwò lọ́wọ́ bá ṣe fún wa èyí tó tún mú ìgbàgbọ́ wa lé sí tí tún mú ìgbàgbọ́ wa dúró pé tá a bá ní kọ́má ṣàdéhùn fún wa ajé tó ń dáhùn sọ́dún tó kọ́má ti wá mọ́sùlùmí tó péye. torí pàdébà Muhammad sọ̀rọ̀ àti sọ pé aṣáájú ìrẹ́ ìbẹ̀rẹ̀ ẹni àyàbíyà. ẹni tó lè jù ládẹ́wọ̀ àwọn àlejò ọlọ́run tó mọ̀lẹ̀ amúsàn àyà amúsàn. lẹ́yìn náà ẹni gbogbo ẹni kódà àwọn òbí ó kú bọ lásìkò tó lérò àsìkò tí ó lé ọlọ́wọ́ ló wá fi mìíràn wò dúkìá rẹ̀ yóò lọlẹ̀ yóò bọ́ wọn ìwọ̀n tí ń dún ọnú yóò jẹ́ bàdújẹ́ wá ọlọ́run fẹ́ fi mìíràn wò ní tó gbogbo ìgbàgbọ́ òdodo ṣe rí nu tó bá jẹ́ pé mọ̀lẹ́bí kìnìún bẹ́ẹ̀ ló ti sá lọ pé ẹ́ wọ́n ẹgbẹ́ ìsìlámù yìí máa ń ṣe sí ìgbéra jẹ́ olùbẹ́ta ẹnu kí n sílẹ̀ ni ṣùgbọ́n lábájá mùsùlùmí yóò tún dúró yóò tún mì yóò tún dúró ṣùgbọ́n ẹni ọba jẹ́ kéèké tàbọ̀jọ́ mọ̀nàfíkì tádà ọba dé bóun yóò fà yóò fà tún lójijì ni tọ́ba fà tún báyìí o tún padà mọ́ láíláí tó jẹ́ bá máa bẹ̀ náà pé àdéhùn tó wọn bá jogún fún wa èyí tí ó mú ẹsẹ̀ wọn tó ń rẹ́sùn ọ̀sẹ̀ ti àpòjà àmánà àti sọ́mìnà alẹ́ ìkọ̀wé ọlọ́dà ti fẹsẹ̀ wá rí rẹ́ kó sì là wá kó o ní gbogbo ọ̀dọ̀ àwọn ìjọ kẹfẹ́ ní pátápátá. àfa abúlé wọn sọ wọn ó ní pé torí pé ìnẹ̀lẹ̀ ájá láàánú ìmọ̀nà àlẹ́ ìlú fitna. tẹ bá lẹ fẹ́ ṣe súnà àwọn tó ti kú yẹn ṣe súnà wọn tọrẹ ni ti ń bẹ láyé ọ̀pọ̀ kò ní ti àjẹwò. àwọn ọmọ ti ní àwọn làwọn ló ti kú. أولئك أصحاب محمد صلى الله عليه àbá àgbàdo mọ̀ sókè sọ fún wa ó ní bí àwọn yẹn làwọn sàbí àmì àwọn ní ẹ tẹ̀lé súnlẹ̀ tí wọ́n ń lò nígbà tí ọ̀sán náà bí láyé mọ́ bó làwọn fẹ́ láyé orí pa wọn ní ẹ tẹ̀lé orí pa wọn ní ẹ tẹ̀lé ẹ̀rọ fẹ́ là ànẹ̀jáàdú fífi báyà sàlà àkọlé tà ń kí ìdí yẹn o ọ̀ní ọ̀la fáyege láyé àti ọ̀wé lálùbí àmà ọ̀sọ́ ní àbáyọ lórí àfikà tẹ̀lé àwọn táwọn sàbí ti tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kánú afdala àyè ìwọ̀n mà abúlé ma. sì ti sọ fún wa ó ní pé torí káwọn ni wọn lọ́lá jù ní ẹ̀sìn àwọn àyè ń mọ àlẹ́bì àwọn ni wọn lọ́lá jù tọ́lọ́lọ́ tún táwọn sàbí àlẹ́bì wọ̀n láì kò sí tọ́wọ́ bá ń sọ nípa àwọn ìmáàmù Málíkì ìmáàmù àbúrò àyíká ìmáàmù Ṣáfi'í pọ́ǹpọ́lá fún wọn tó ń kẹ́kẹ̀ẹ́ rẹ wá tí wọ́n fẹ́ẹ́ ṣe dápọ̀ mẹ́nà wọn sáré ó ti gbé gbogbo wọn. àjàlẹ̀ fún wọn kọjá mórí ìfẹ́fẹ́. sáájú ànẹ́bí la pè sáájú ọ̀lẹ́nu wọn ọ̀lẹ́nu wọn ó lo orí jákèjẹ́ ní owó tiwa ọ̀lẹ́nu wọn èpè pọ́fẹ̀ yìí ó sì sùn ó lo orí jákèjẹ́ ní tiwa lọ. lóbi jẹ́ ká nàìjíríà mọ̀ àmọ́ sàrà làwùjọ pé abala nẹ́sìdẹ́sì ní ohun tó kókè wúlù ihun táwọn bá lé tí ò ju wúlù lọ ó ní orí lọ́dọ̀ ọlọ́run bá ti wà lọ sọ́tà gbogbo fìtẹ̀fìtẹ̀rẹ́ lọ́wọ́ tẹ̀ máa dé àbẹ̀wò ọlọ́gbọ́dọ̀ wà tọ́wọ́ bẹ́ẹ̀ ṣe ṣe bẹ́ẹ̀ ọ̀sẹ̀ rẹ̀ ààrẹ jẹ́ ni o nínú tẹ̀lé nínú wàbí nínú ìjọsìn nínú ìsẹ̀mí ayé nínú ọmọ ọ̀fẹ́ kòsèlú tọ́wọ́ bẹ́ẹ̀ ṣe ṣe bí wọ́n kọ́ ó lè máa dùn lónìí tọ́ba di ọ̀la yóò kò fún ọ àtẹnà ọ̀kan ọ̀la tó kò fẹ́nu kọ̀ọ̀kan wá o àbá ọ̀dájú wọn sọ pé àbámọ̀ ákùnrin òbàdì àwọn ìbáwẹ́ tá à ń wí ọkàn wọn lọ́rọ̀ jù páàpù ọkàn èèyàn rọ̀ fún ìjọsìn àwọn ni wà á mọ́kọ̀ àkínní ma tí a bá ń sọ fáwọn ọ̀kẹ́ ń bẹ tí wọ́n ní mà ìmọ̀ wọn jídò àwọn ìmọ̀ ìtàn ìmọ̀ ìmọ̀mù Málíkì fọ́ wọ́n wẹ̀yìn ìmọ̀ ṣéèkù náà Albani ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún wọ́n wẹ̀yìn gbọ́. tọ́ba ti gbọ́ tàbí ànẹ́bí àwọn tàbí tàwé tàbí ẹgbẹ́ wọn náà ní sọ pé wà á mọ́kọ̀ ha èdè máa ha àwọn oníwèé eré ṣẹra wọn léèmọ̀ títẹ́títẹ́ ohun tí ò yẹ ká múra sí kókókó àwọn ni àwọn lónìí àìsí mọ̀ ẹ̀wà léèmọ̀ àwọn tẹ́ ń wò máa nímọ̀ ọmọ tí wù ní àìsí mọ̀ tiwa ọ̀hẹ̀ wà léèmọ̀ ìwọ̀n tó yá múra sí àmúra sí èyí tẹ́ ẹ̀kọ́ yá fọwọ́ dẹ́ fún mú làgbé lórí La, la, la, la, la, la, la, la, láhẹ̀rìmọ̀ látàǹgà kí ló fà àìmọ̀kẹ́ tí wá lè ṣùgbọ́n wọn tí wọ́n àkọlù ha ṣàkàlù fà wọ́n kéré ní ẹjọ́ máa gbé kọ́ra wọn lọ́rùn bí ohun tí ò yẹ wọ́n gbé kọ́ra wọn lọ́rùn ohun tí ò yẹ wọ́n gbé kọ́ra wọn lọ́rùn àwọn kéré jù mẹ́. wọ́n ti ẹni ìsìnkú tó jáde olè máa fẹ́ ah bàtà tí mo wọ̀ nítorí àwọn oníṣòwò àwọn olóòjọ́ ọdún yìí ọdún tó pẹ́ n ò rí rò rárá n ò rí rò rárá tí wọ́n bá tún wèyí tó tún wèyí tó pọ̀ jù wọ́n sọ lọ́wọ́ táàkù máa fi dì mí lọ́sẹ̀rẹ̀ àbàtà àwọn ọmọ ọmọ nǹkan tọ̀ ṣé mọ́wọ́ kan lọ́kẹ̀ gbọ́ wípé iná adábàrọ̀ bíta làwáàkẹ́ dájúdájú ìyá ọlọ́run ọba rẹ̀ ọjọ́ jù ní kàkà sẹ́ni tọ́ka ọmọ ti kà lójú àbá àwọn ọmọ òun kọ̀ọ̀kan òdìdí ọjọ́ mẹ́ta wọn ni pé ibi sùkún lórí ẹ kí wọ́n fi ronú pé kí ní àdáàbà ọ́ ti ká ìyàwó àkẹ́ àláyá tí o sì pé lórí mi ní ọ̀sẹ̀lẹ̀ sí kí ní àdáàbà ọ́ bí ká ìyàwó àkẹ́ àtúnkà débẹ̀ àwọn tó máa fi kà á tó fi gbowó lọ́dọ̀ àwọn olówó. إن عذاب ربك لواقع ọjọ́ pé kú bò wá ìyá ọlọ́run ọba rẹ̀ fọ́n takiri yọ ṣẹlẹ̀ yọ ìtumọ̀ rẹ̀ fúnmọ̀ òye débẹ̀ yìí lẹ́kún fi wọn pé á ah! ìwọ́n lè rí padà ọjọ́ mẹ́ta wọ́n fi wọ́n kò lè sọ́n sọ́sẹ̀lẹ̀ lẹ́yìn ọjọ́ kẹta ní sẹ́yìn sọ pé wọ́n gbọ́ ni wọ́n gbọ́ níjẹun ọlọ́ ẹnìkan ká létí ni pé ní àdáàbà ọlọ́pìtà làwọn akẹ́ àìmọye nǹkan làwọn ti gbọ́ ẹlòmíì bóyá ìdí bá tó kátólá àtẹ́lò lè kó láti lọ fi di kọ́dà yóò máa gbọ́ ohun di. yóò máa fi inú kọlùǹkọ̀ yóò mọ túmọ̀ wọ́n bá bá wa lásìkò wa yìí pọ̀ gà wọ́n bọ̀ ọ̀pọ̀ gà ọ̀pọ̀ gan ọlọ́dàgúnlẹ̀ láyọ̀ ọlọ́dàgúnlẹ̀ láyọ̀ afọ abúlẹ́nu mọ̀ sọ pé ìyàkọ́rọ̀ ọmọ lọ èso ń bá tilẹ̀ rí ní ìsọ̀lọ́lọ́ àlùsọ́lá wà ní ìkọ́ ọmọ ti di ìlẹ̀ ọlọ́run bá wọn ta àwọn tàbí lẹ́tà kọ̀tàdéédé ṣe wọ́n bẹ láti lè bá a jẹ́ kí wọ́n ké bí ànẹ́bì tó bí jẹ́ kọ́ wà láti jẹ́ ànẹ́bì ọ́ọ́ ẹ má jẹ́ apá wọn tara jẹ wọ́n ti gbẹ̀gbẹ́ gbẹ̀gbẹ́ àwọn ti pẹ́. àwọn sàdé dàgbé wọ́n sọ ayé àkùrá nìkan lẹ́fà lẹ́ni. wọ́n kẹ̀lẹ́ sí báyìí lò. wọ́n lu wọlé mi wà máa yọ sùn. bí ti ṣe ń kà òun náà ń kà bẹ́ẹ̀ àwọn ọgbọ́n òṣìṣẹ́ rírù ohun ànẹ́bí wọ́n ń gbọ́. bá a ní bí wọ́n ṣe kà á tẹ́tí wọ́n rí pé ìwádìí rẹ̀ kú ò ti lọ wọ́n tún kà lọ́pọlọ wọ́n tún yìí kà sọ́wọ́n ní ìpínlẹ̀ èdè àlejò ọkẹ wọn kẹ sọ kùránì kalẹ̀ fún tẹ bóò ní kùránì tí sọ kalẹ̀ aa ó ti lọ ti pẹ́ á kẹ máa bí ra wa ni pé bàbá mi tẹ ẹ ti ayẹyẹ ọkẹlẹ lè mẹrẹ bí orí ìtòmẹjọ ọwọ́ parí o èyí ń mú lásán lèmi gbọ́ ni wọ́n gbọ́ gbogbo yòókù ìdí èyí lè àwọn sáájú àlẹ́bí làpẹ́ kọ́lọ̀ tó bá yọ sí gbogbo alápapọ̀. ànàjáàtú fífìtì báyìí máa ń fífìtì báyìí sọ̀rọ̀. tá a bá fẹ́ la àwọn tá a tẹ̀lé lò ọ̀kan nínú wọn ni wọ́n sọ̀rọ̀ yìí fún wa àpá àbúlá ìlú ọmọ sọ̀rọ̀ jù. bákan náà wà ní ọkọ àmọ́ ti dín ìrìn ọlọ́run bá gbá àwọn tàbí nílé láti lè bá àjẹpẹ́ tí wọ́n gbé ẹ̀sìn yìí wọ́n gbèrò yìí àwọn ni wọ́n gbèrò fún wa gbogbo àwọn tó jọmọ lẹ́yìn àwọn ànẹ́bí ọlọ́ọ̀bá tó ti lọ àwọn tí wọn àwọn ọ̀rọ̀ ànẹ́bí wọn wọn ò rí ìdè mọ́lẹ̀ àti ìtàlẹ́bí pọ́ wọ́n sì gbé sórí kódà nínú àwọn àdíṣe pé ó lé méjì mẹ́jọ àdíṣe ọ̀kan àdíṣe pẹ̀lú ẹ̀fù àdíṣe wọn tẹ́ pé wọ́n fi parọ́ sinamu yàwó Àìṣà ó lé méjì mẹ́fà nínú sọ́yìn Bukhari àti Muslim àdìsí káàbùnù Malik sọ́lá àwọn bá mi sọ nípa ayé ọjọ́ ìdàdí náà mọ́nu tẹ́kùn lọ́wọ́ àwọn kúnnù máa sọ nìkí ẹ̀yin tẹ́ páyọ̀ lọ́wọ́ ẹ̀yin tẹ́ jọ́nù gbàgbọ́ rẹ̀ páyọ̀ lọ́wọ́ bá ìsìn máa pẹ̀lú àwọn tó yẹ kí wọ́n sòdodo ìjódodo káàbùnù Malik tó sàlàyé bó ti ṣẹlẹ̀ àdìsí yẹn lé ó lé ní péjì márùn gbogbo ẹ̀ ló mọ́ pé tó àdìsí ẹ̀yọ̀ kan tó lè jẹ́ fọwọ́lá àpẹ̀lá wọn bá nàbí ọ̀sọ́ gan àásọ̀kọ́sọ̀. fáàrí fún láhùn fàlàhùn abẹ́rù mọ̀tọ́ ẹ mọ̀ wọ́n o ẹ pàtàkì wọn o ẹ sì mọ̀ fún wọn pàtàkì ẹ gbọ́dọ̀ mọ̀ fún wọn pàtàkì. àwọn táwọn yìí wọ́n tẹ̀lé ọ̀hún alá àfárí hẹ́m ẹ tẹ̀lé wọn lórí orí pátámọ́lá ẹ tẹ̀lé. ta ni wọ́n tẹ̀lé wọ́n tẹ̀lé àlejò Muhammad sallallahu alaihi wasallam ni wọ́n fi làwọn lọ́nà ọba fi lọ́rọ́ bí ọlọ́run àníhàn ọ̀rọ̀ dùn àní tani ó sọ bẹ́ẹ̀ bá wa lónìí lọ́rọ́ bí ọlọ́run àǹkà tàbí lọ́rọ́ bí ọlọ́run àǹkì tani ó sọ bẹ́ẹ̀ fún wa. àwọn ọwọ́ tẹ́lẹ̀ mi ń pàjẹ́ òun láàrin ara wọn lọ́dọ̀ àwọn òun ṣewúṣewú nù ṣe má wulẹ̀ kí wọn má àti gbà wọn rẹ láì fi kì kó tó dá ilà ti kí lẹ̀ òun ní kò bá bàtí kò kì náà ọlọ́run ọba yọ́nú sí wọn àwọn náà sì yọ́nú sí tọ́lá sí fún ọ. fàyín náà ń kánú alálẹ́ ó dàbí mọ̀tàkì àwọn táwọn yìí àwọn ni wọ́n wà lójú ọ̀nà tó dúró déédéé nínú ìgbọ́nsá tó dà fẹ́ tí àfọwọ́ iná pẹ̀lú ìdàrúdíyà tí wọ́n ṣe ìdíkẹ́rí ojú owó one fifty nine lọ́wọ́ àfọwọ́ átàlù bá tẹ́lẹ̀ àwọn náà já sí ọ̀rọ̀ yìí wọ́n ní pé asúnnà tó ìwọ̀n bá ń pè sún náà lábẹ́ ọfẹ́ sọ nípa rẹ̀ wọ́n ní pé wọ́n lẹ́bi láìláha ìláhù mo fẹ́ ní tẹ́lẹ̀ mi ẹ̀mí hasan ìbátorí bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra òsì ti ọ̀lá. súnà ń wò yẹn náà lè gbọ́ ní wọ́n lè ìbẹ láàrin àṣejù àti àṣe ètò ṣàṣejù kí ni àṣejù ni kò máa pe ìwọ̀n bí èyí ṣe wù tán ìwò orí ni àwọn kẹ́ńtẹ́ bẹ́ẹ̀ ṣe pé àwọn pé ní inú mọ̀ ní wọn. àṣẹ èso òun ní kan máa wo pé ibi iná ẹ̀yìn rùpọ̀ tó bá jọra tó sún sóra ìdógbó rí àṣẹ èso ni àṣẹ èso ni tí wọ́n bá ń sọ pé èrùpọ̀ gbogbo wa náà lámọ̀ àdámọ́ bẹ́ẹ̀ fún wa àdámọ́ bẹ́ẹ̀ fún wa tó ọ̀bá wá mọ̀. èrè lọ́dọ̀ ẹ̀yàn kọ́ má bàa ṣàṣejù lórí rẹ̀. àwọn asánibà ti sọ pé fàṣbírù alẹ́ ìhà àwọn ìmọ̀kùnmọ̀ lọ. súnà dáhùn yẹn ẹsẹ̀ sùúrù lé lórí ni o. ọlọ́run bó bá ń kẹ́yìn sùúrù ni ẹ ṣe lórí ẹ̀. فإن أهل السنة كانوا أقل الناس فيما مضى torí pé àwọn tí wọ́n láwọn fẹ́ máa tẹ̀lé nípa nẹ́bì sallallahu alaihi wasallam nínú àwọn tó ti lọ wọ́n kéré jọjọ wọ́n kéré jọjọ afẹ́nù bá tó pé tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí ìyá rẹ̀ Ummu Salama ẹrú Ummu ni ìyàwó Ummu ẹrú rẹ̀ ló bí afẹ́nù bá sẹ́rí afẹ́nù bá sẹ́rí àwọn ìyàwó ànẹ́bì ló òun ni wọ́n ń sàlàyé fún wa pé ẹ ṣe sùúrù lórí súnà nẹ́bí ni o torí pé súnà tẹ́ ń wò yẹn àwọn nínú àwọn tó ti lọ ṣáájú wọn kéré jọjọ ń bẹ tí wọn lo súnà nẹ́bí àwọn olùmọ̀ ní pé súnà ti sọ mí ìwúrẹ ní àdìsílà torí pé àgbáyé gbà náà ọ̀gọ̀rọ̀ wọn wà ní wọn wà ní òkú ètò ìbí ni wọn. èèyàn díẹ̀ lórí ìtàkùn yẹn ṣe lọ́wọ́lọ́wọ́ bákan náà wọ́n máa kọ́ lóun náà ṣe fi máa bá kí àwọn tí wọ́n máa láwọn lò súnà ní kẹyìn ayé wọ́n tún kéré jọjọ wọ́n tún kéré jọjọ má lè wé bá ti pọ̀ yí àti súnà o gbogbo gbàdé máa ń tọ́ a máa bẹ lọ́n pé kọ́lọ̀ jẹ́ àrí súnà sí ó sì máa bí ààrẹ pé tí lóòótọ́ lóòótọ́ ló ti súnà sá àbí nítorí pé àwùjọ tá a wà bí wọ́n ti ń múra wọ́n ní múra bẹ́ẹ̀ àwọn tó rí súnmọ̀ sẹ́nu wa làwọn tó ṣe pé bí a ṣe ń múra nígbà táwọn fi múra wọ́n ń jù wọ́n lóko yìí. a rí ìjòkó yìí tó ṣe pé nígbà tí ìlú yìí le nínú àwọn ọmọ ha tó ṣe pé tẹ̀ àtẹ̀ àwọn máa jù wọ́n lóko yìí. a rí nínú àwọn tó wà ń jòkó yìí ṣe pé nígbà tí ìlú yìí le láwà ní lórí wọ́n máa jù wọ́n lóko yìí èṣù ni wọ́n èṣù táwọn yẹn bá gúnlẹ̀ láyọ̀ wọ́n rí súnà ṣe jọ̀wá yìí lọ ìyá mi ẹlẹ́yà ni bàbá mi àfáà ni làwọn bí rí súnà ṣe o ọ̀rẹ́ mi àfáà lọ́kọ́ dunú ẹ̀mí ẹ̀ gbọ́dọ̀ gbà àfáà o tó bá fẹ́ mọ̀ pé tó jó súnà àbò jó súnà gba àwọn àyè àwọn bàyè bá gbàbẹ̀ lọ tó fẹ́ pé o ti di àdúgbò ńlá kan wọ́n nìkan lórí ààrẹ mùsùlùmí kì í ṣe inú ilé o kì í sọ́jẹ́ o ó ti di àdúgbò ńlá bí ká máa sọ kò só gbogbo kò só ìwọ nìkan lórí ààrẹ mùsùlùmí kọ̀tẹ́nì kejì rẹ ẹnì kejì tó bá wà báyìí ọjọ́ ọdún náà lẹ́jọ́ rẹ̀ àwọn ọ̀gá ní mùsùlùmí wà náà ẹnì kejì rẹ lẹ́yìn ọjọ́ ọdún ló ti bàtà sí lọ wọ́n ní kẹ́ló ìra rẹ tọ́ba wa rí súnà sí bẹ́ẹ̀ yẹn à ń sọ sùn méjì ìmọ̀lẹ̀ kẹ́lẹ̀ tí wọ́n fi táwa yìí à ń fira wa mí ni àbá sádẹ́wò bá dé tí wọ́n kéde pé bá pàdánù àbẹ̀rù gbọ̀lẹ́ wàdílá yà máa ta mú má sọ fún ọwọ́ àánú wọn o má yìí sọ bẹ́ẹ̀ o ọ̀gbọ́n yìí má yìí sọ bẹ́ẹ̀ káyọ̀ wọn bá dé nẹ́ẹ̀lì lóòótọ́ ọ̀tá ni ọ́ wú àyè tòmọ́tà dé wọn bá ti dé tí wọn bá ti dé kò sí wọn ò lè fẹ́ rẹ̀ tòmọ́tà dé wọn bá dé ọ títí etí fún mi náà ṣe pẹ́ nígbà wọn fi ṣe yẹ́ẹ̀sì ò ṣe yẹ́ẹ̀sì ò lọ́yọ̀ state tó ṣe pé káàmpù wa ilé ẹ̀wọ̀n ló káàmpù àtijọ́ yìí táwọn náà bá wọn dá sí nígbà náà àwọn ọmọ àjọ mọ ọdún àwọn ọmọ ọdún káàpù akẹ́kọ̀ọ́ ń lọ àmọ́ ń bọ̀ èmi wọn fi jẹ àmì àwọn muslim ti bẹ́ẹ̀ abátẹ̀lẹ́fẹ́ ṣe máa wọ́n láti ìlú kan ọgbọ́n ọgbọ́n mi ẹ̀ láti ẹ̀yìn báwọn sọ́jà àwọn sọ́jà ṣe kó hálẹ̀ wọlé ní ìgbé gbogbo wọn bá wá ṣe wá ṣe wá àgbẹ̀jọ́ ni wá ẹnà kó wọlé ẹ̀dá yìí wọ́n bá tó wọn wàlá ìlàjì lé wọn ti jọra ìgbó wà ní a máa bá wọn mọ wa sáni nílùú yìí kò sóńtọ̀ kò sóńtọ̀ abagbọ́lẹ̀ èyí àti sátẹ̀lẹ̀ yìí abagbọ́lẹ̀ àràtà àkọ́kọ́ ni pé ẹni á fi ṣe ìmáàmù wàlúùdáì òtí kó ń gbọ́ kó lẹ̀ for some to the public car bí wọ́n á lọ gbọ́ bí omi nígbà tó ṣe é tán lè mọ́ mú dà oníṣẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni yóò gbọ́ létí ó tún mẹ́ta tèmi ní ìsáwádá gbogbo ọgbàgbọ́ olúyọ láti rí lọ sọ wípé òun ní kòkò ní àbíkò láti pè tọ́lọ̀ ọba ló jẹ́ nínú àwọn olùsọ́sìn fẹ́sìn òun ó gbà a máa ń wá sẹ́ni kọ́ mẹ́wàá bọ́ àwọn aláṣẹ gba ọ́fíìsì lọ pé abẹ́rẹ́ ìwé tí wọ́n sọ pé dáná bù. kí ni àwọn wáṣẹ́kì wọ́n kẹ́ pè wá ni wọ́n ní àwọn aṣèjọba kì í àwọn adé owó wọ́n pè wá ní pé ẹ̀yin náà wà lọ́ọ́ ṣe yẹ́ èdò làwọn ewa ẹ̀ máa fi sílẹ̀ wa. níbo bá a ṣe pé bàbá jásù láàyè bàbá jásù láàyè pé gọ́ọ̀nà immediately gọ́ọ̀nà ni pé wọ́n pa ọmọ òun ni o bàbá láti láì pè wá padà tí wọ́n bí gbogbo ẹ̀jẹ̀ ó ti wọlé ẹ̀ wọ́n bá gbẹ́rù dákẹ́ lójú àwọn sì ti kó gbogbo bẹ́ẹ̀. mo fún yẹn wá láti ká mọ̀ pé súnmẹ̀ tá à ń ṣe yìí torí pa àjọ àlẹ́gbẹ̀ ara wa ni táwọn àdánwò bá dé àwọn díẹ̀ náà sọ fún bẹ́ẹ̀ ọlọ́run máa ara àdánwò tó bá ti láwọn lọ́wọ́ wa o à ń sọ fún wa kó o lè bá a mọ́ra rẹ kó o sì lè bá a múra ẹni tí ò ṣe kó lè múra láti jẹ́ pé kóhun ní ọmọ adé arínú adé kóhun nìkan ní fámìlì rẹ̀ ọ̀rẹ́ lọ́dá o níjọ ọba kú ló tó mọ̀ lọ́rẹ̀ fúnra rẹ̀ pàápàá jùlọ àwọn tá a gbéyàwó àwọn míì tó ṣe fún fámìlì mi òun nìkan lórí rẹ̀ ká máa ṣe gbìyànjú bó o láti pé méjì pé mẹ́ta pé mẹ́rin pé márùn pé mẹ́ta pé mẹ́wàá òun ní ọmọ mú ìlọ́wọ́ fún wa torí pa pọ̀ lójọ́jọ́ pé tí àwọn wàhálà ẹ bá dé ọlọ́run ní a máa borí ẹ̀ ọlọ́run jẹ́ a máa borí ẹ̀ ọlọ́run jẹ́ wọn borí wa láéláé bákan náà ọjọ́ ti lọ àfọ́ muhammadu sèré ó ní pé káàmù yàrá ọ̀nà ànáwọn látọ̀rí àwọn fàájì ànábì àwọn làwọn èèyàn rí tó wọ́n wà lójú ọ̀nà gbogbo ẹni bá ti yàtọ̀ sí wọn kò sí lójú ọ̀nà pàtàkì ẹgbẹ́ rí bẹ́ẹ̀ máa alẹ́ ní gbogbo ẹni bá ti wà lórí orí pa òun ló wà lójú ọ̀nà o gbogbo yóò tá a bá ń ṣe lónìí òun ni ọmọ òfin sọ́jọ́ tànẹ́bí sọ́jọ́ tàwọn tàbí tí ọ̀bá ẹtì ẹjọ́ má dára rẹ láàbò nínú ìṣẹ́jọ́ àlẹ́bí ọmọ Muhammad sallallahu alaihi wasallam bàbá nàbí délu Madina nínú àwọn nǹkan tó ṣe ó ṣe mọ̀ọ́kọ̀ ó mú àwọn mùsùlùmí lọ́mọ ọ̀yá ará Madina àtàrà Mọ́kà ó ṣe wọ́n ní ikhwan ọmọ ọ̀yá ará mọ̀dínà kan ará mọ́kà kan àlàntọ́ àti mọ̀hájìm ó ṣe wọ́n bẹ́ẹ̀ tí wọ́n jọ mọ̀ọ́yá ara wọn ìdí kí okùn ọmọ yóò yí ni okùn ọmọ ìyá yẹn ti jí tó wà ń okùn ọmọ ìyá yẹn ṣùgbọ́n dẹ́wò tí wọ́n ti kó sáàrin tiwa lónìí ẹgbẹ́ ń mú ìgbé ń bẹ láwùjọ wa yìí wá ó fi jẹ́ wá àfikún wá òṣèlú ní bẹ́ńtà yìí tí ń bọ̀ wá díẹ̀ díẹ̀ ẹ̀wù gbẹgbẹ ti pọ̀ ó ti gbọ́ ọ̀nà ọ̀kan wá o ṣùgbọ́n tí ọmọ ìyá rẹ̀ tó jẹ́ mùsùlùmí wọ́n bẹ ní kínníkínní rẹ̀ nítorí wọn ayé bọ́ bẹ́ẹ̀ jẹ́ wà dá ọ̀dá ìwájú ọlọ́run ó ń fọmọ fọlọ́n bá búra wọ̀n lọ́yọ̀ dá ìwájú ọlọ́run torí pé ọlọ́run bọ̀ ọba àlejò ọlá ọkẹ́ sọ́yà tó fún wa nù sọ́ọ̀tù sọ́rọ́tù tàwùbá nípa pé ọ̀pọ̀lọpọ̀ nú wa lọ́jọ́ pé kúlé ń kárí àbá òkun wà àbìnà òkun wà ìkwánùkun wà àṣírọ́tùkun wà tìjàrọ́tùkun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run bá kàánọ kàánọ kàánọ kàánọ àhábà ìlẹ́yìn nínú lọ́ọ̀lì wọ̀ọ̀sùn àwọn nǹkan ẹlẹ́nìfẹ̀ẹ́ sí jọlọ́run àtòjúṣe rẹ̀ lọ. Sọ̀tàrọ̀ bàtù, àtàlẹ́ àti ọ̀lọ́ ọ̀la. Ẹ máa ṣe lọ, ẹ máa ṣe lọ. Àwọn olùmọ́dé pé áyà yẹn, òun ló dé kí á wò pé ó kú ọmọ ìyá nọ́ọ̀sì, ó yí ju gbogbo ọmọ ìyá lọ. Ọlọ́run ọba náà fà gbogbo àwọn nǹkan yẹn. Ọ̀ torí pé ọmọ bàbá mi ni bàbá pa wá pọ̀ pé bàbá lójó bàbá wa ni ọmọ wa ọmọjọ ni wá ìrìn kẹlẹ̀ láti jọ wá mọ̀lẹ́bí kẹlẹ̀ jọ ni wá òun kẹlẹ̀ jọ dà wá pọ̀ òun lọ wá yọ yọ lójú ju iwu tọ́lọ́wọ́n ọba fi so nípò àtòjútẹ́ rẹ lọ sí sọ́rọ̀ ẹ̀sìn ọ̀rẹ́ ni o wọ́n lọ́yọ̀ ọ̀rẹ́ ni ẹwà wo mọ́sálásí wa ẹni tó jẹ́ màámu òun lè jẹ ẹgbẹ́ ẹ̀hẹ́ ẹni tó jẹ́ dàdá ní lọ́sẹ̀ kọ́mọ̀ ó lè jẹ ẹgbẹ́ ẹbí ẹni tó tò lẹ́gbẹ̀ẹ́ dàdá ní lọ́tún òun lè jẹ ẹgbẹ́ sí ẹni tó tò lọ́sí òun lè jẹ ẹgbẹ́ sí àwọn tó tò lẹ́gbẹ̀ẹ́ sí ẹ lọ wọ́n lè jẹ ẹgbẹ́ ẹbí ọba fẹ́ ṣe kọ́mọ̀ ọba rí máa ń wò ó máa wà láì wọ́n ti lọ wálé mọ̀lẹ́rọ̀ nínú àwọn tí bẹ̀rẹ̀ yọ wà ọlọ́run òní bí ọ wá ní ó ti pẹ̀lú tiwọ́ ìgbé yọ̀ ó ga gbọ́dọ̀ àwọn kan pé wọ́n mà ní máa mú ìgbé àlẹ́ lálẹ́ àlẹ́ ìgbé ní yọ̀ kú a ní ó ti tiwọ́ kò ti tiwọ́ ẹgbẹ́ kìíní kan ní ẹgbẹ́ hé nílò ọ̀sẹ̀ bẹ́ẹ̀ lẹ́nu dàdá ni fẹ́ gbé kọ́ mà ní dàdá ni sọ pé ọmọ ìfẹ́fẹ́ bí ló ṣe ẹni ebe tẹ́gbẹ́ oze òṣè ó lè má sọ lẹ́nu ẹ̀mí ni àdúrà ti kó bá wọn pọ̀ ti bá ọkọ ju jù ọgbọ́dọ̀ tún dáadáa gbogbo àwọn ebe abcd tí mo sáré lọ kí jẹ ni o lẹ́yìn kí láá jẹ kò sí kankan lẹ̀ wọ́n lọ ìbò sí o à ń lọ ẹ̀sìn o lọ tó tó rí ọba yẹn níbi. Ìlú lọ wọ bọ́bá wà ẹgbẹ́ ẹgbẹ́ kò sí. Kò sí. Torí pé sọ bá fẹ́ ṣe táàbọ̀ pé ọ̀sẹ̀ tí ọlọ́run bá fẹ́ tóótọ́ ni pé kọ wà ní àwùjọ kí gbogbo èèyàn sọ̀rọ̀ dáhùn sọ pé alhamdulillah I thank God I want to talk because of what I did ala. Àbọ̀dì. Wọ́n ti wọ́n ti nìkan ẹ̀wọ̀n ló ti lò yóò kó tó bẹ́ẹ̀ ṣùgbọ́n ọmọ ọgbẹ́ ọgbẹ́ ọ̀hún bá sọ gẹ́gẹ́ tó lọ́pọ̀ àwọn olówó lọ sọ ó lè wọ́n ti dògbò dògbò ẹni tó ń fẹ́ gbọ́nù ṣùgbọ́n sọ pé àdébì sọ wọ́n tún ọ̀rọ̀ pé ẹ̀dá ọ̀nà máa wo dògbò dògbò ẹ̀kọ́ máa ń bá àwọn ará òkè ọya ni lọ́kẹ̀ wá bí o. ààrin kankan ṣe ń bẹ yájọ jẹun àbá yájọ jẹun yájá náà lọ mú kàrá ń bẹ tọ́ba ti wá rí bẹ́ẹ̀ má bọ́mọ ìyá rẹ̀ jẹ́ má sì bara rẹ jẹ́ nítorí kí lọ jẹ ọgbọ́dọ̀ sọra fún méjèèjì yẹn ànàjáàtú fi máa dá sí ti báyìí sálọ fẹ́ là àfi ká tẹ̀lé àwọn sálàfù wa ọ̀kan náà sàbí àníbí bá ní ẹ máa ń gbọ́ tani bí gàzọ pé aláàjẹ ní ọwọlé ní ti ọwọlé aláàjẹ ní ọwọlé àti ìtọ́lọ́pàá lálàájẹ́ àyè tí ọ̀kan náà sàbí mi padà wọ́n pé mo fẹ́ mọ kí ní ṣe ṣe bá ó ní pé kò jí lóru òun lòun ó jí bátúbà òun ó múra òun kírun lóru tó o dé gbogbo òun ó tún gbáwẹ̀ òun ọ̀gbá kò sí gágá ló fi padà wá àjà àjọ gbogbo ọmọ ìyá ìwọ̀n bá wà ní pé àlejò ìsọjọ́ kẹfà aráàlùjẹ́ náà wọlé òwòlọ́wọlé aráàlùjẹ́ náà wọlé òwòlọ́wọlé ó tún sọjọ́ náà jẹ́ wọ́n ló tún wọlé kí ló ń tẹ́ báà náà gbọ́n tó yà níbi tọ́sọ̀ báà náà gbọ́n tẹ́niyẹ sọ ń tẹ́niyẹ sọ náà ni pé ìwọ̀n tí mo rí ni pé kí n bá fẹ́ sùn lálẹ́ gbogbo ẹni yóò tó bá sẹ̀mí ń yà á fi ẹ̀. yíyí sì ronú gbogbo ẹni yóò wo ni wọ́n sẹ̀ yíyí wà bó ní jẹ́ wà bó ní jẹ́ lọ́dọ̀ yìí ní gbé kíníkíní kẹta nípa ọmọ ìyá mi ní gbé tàbí ìyàwó pé jẹ́ ohun tó ń fẹ́ ni ó kéré lójú rẹ̀ ọgbọ́dọ̀ àlẹ́bí lọ àlẹ́bí ni pé wọ́n ti ń ṣe náà sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ ìwọ̀sọ̀rọ̀ títí ẹ̀ rí bẹ́ẹ̀ afáàlì sùnà ìdáhùn rẹ̀ ní pẹ́pọ̀ rí bẹ́ẹ̀ ìyàwó ti bẹ lábẹ́ wa gan-an ní bẹ sí wa pẹ̀lú wa àníyàn tí ọ̀dà la ní ti ọkọ wa sí ní bẹ fún wa pẹ̀lú rẹ̀ àníyàn fún ni kódà ń gbọ́ kẹsẹ́ tó tún wọlé ẹnu bí o tún máa bẹ lọ́wọ́ bá pé lọ́wọ́ dákun má jọkọ̀ mi ó ní owó láyé o kí n fi sàwádà ó ẹ gbọ́ nǹkan tó pọ̀ gan-an torí pé tó bẹ̀rẹ̀ lọ́wọ́ eléyìí kú ní níbi ọ̀rọ̀ pé súnmẹ̀ súnmẹ̀ yìí mọ́ tó bá gbé bá máa jẹ bẹ́ẹ̀ kẹ́nẹ̀ ni ah, ọjọ́ àwọn alùsùn eh, àkọ́kọ́ ọjọ́ wọn ọjọ́ wọn bẹ́ẹ̀ náà wà lọ́kùnrin náà tóun ní ọ̀sán múra físáfísá ògbẹ́ ni ọba ní a máa fi ìyàwó kejì yìí lórí ikú ní òjè díẹ̀ ògbẹ́ súnà nẹ́bí yìí ẹni ọba ní a máa ṣe ẹni ọba ní a máa ṣe kìdíkẹ yóò sá máa rìn yóò máa já gbogbo ẹ lẹ bàbá ṣe lójú wa yà ṣe lẹ́yìn wọn ni àbí ṣe bí ó ti ní oṣù nù èsì bẹ èsì bẹ gbogbo nǹkan ni ló tó kó súnà sínú gbogbo ẹ̀ awa fa áwà máa lórí àkọọ́lẹ̀ tọ́lọ̀ bá pọ̀. Tàbá ti rìn bẹ́ẹ̀, á ń là wájú rìn, wájú má ti wá o. Ọlọ́run má ti wá lọ́daràn o. Ọlọ́run má ti wá o. Àǹfààwọ̀ làwọn sáyìn. Ó sọ̀rọ̀ fún wa pé yóò ọ wọn a máa sọ báyìí, àwùjọ ayé tá à ń sọ yìí, àwọn o. ìwọ̀n tí wọ́n yí wọ́n gbajúmọ̀ bí àwọn imam malik imam shafi ni pé àwọn olùmọ̀ ni pé àwọn ọmọ tẹ́wù wọn ni ò gbé ìmọ̀ wọn lárugẹ bí àwọn yòókù yẹn ṣùgbọ́n ẹni tó bá ti kéwù yọmọ ìtàlá ń pè ní àgbà àwùjá yín yọmọ. wọ́n ní pé khamsun عليهم أصحاب محمد صلى wa عليه وسلم والتابعين بإحسان àwọn kan márùn kan làwọn sàbẹ̀ àlẹ́bí wà lórí ẹ̀ àtàwọn tó tẹ̀lé wọn pẹ̀lú dáadáa gbọ́ àwọn mọ́ra àwọn náà tọ́ bá ti ń ṣe okó oríire. alákọ̀ọ́kọ́ lùzúmù ìjàmáà. ìyẹn máa wọ́n pẹ̀lú àwọn jàmáà mùsùlùmí ni o ẹgbẹ́ ọ̀gbọ́dọ̀ já o ẹgbẹ́ kẹ̀kẹ́ ọ̀gbọ́dọ̀ já ẹgbẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀gbọ́dọ̀ já o ẹgbẹ́ tá a sínú ẹ̀sìn tá a fọ́ra wa yóò gbọ́dọ̀ já o mùsùlùmí mùsùlùmí kẹjọ máa gbádùgbò tí dáadáa bá dé kẹjọ nígbà pé lùsùmù jẹ̀mọ́ àlò tètè pé jẹ̀mọ́ ahẹ́ ọjọ́ tàbí gbogbo àwọn jẹ̀mọ́ yòókù lẹ́ àjọ bẹ́ẹ̀lá mùsùlùmí tí tó fi padà rìn jọ pé lè yẹ ṣe mùsùlùmí ẹjẹ́ bá ti ṣe mùsùlùmí ẹ̀hún ti kó lábẹ́ ọ̀rọ̀ ìlàyé ẹgbẹ́ yóò tó rí ó bí lọ́ndì sí mùsùlùm mùsùlùm lùsùmù ni jẹ̀mọ́ à ìjà àkọ́kọ́ nìyẹn táwọn tálábù wá dúró lé lórí tí wọ́n lọ́ bọ́lọ́wọ́ ọ̀gbọ́dọ̀ ọ̀gbọ́dọ̀ yẹ̀ kúrò lórí ẹ̀ àwọn tó yẹ̀ kúrò lórí ẹ̀ ní àwọn ọmọ àwárí àwọn tó yẹ kúrò lórí ẹni àwọn mọ̀tẹ́sílà àwọn tó yẹ kúrò lórí ẹni àwọn ṣíà ìwọ náà máa yẹ kúrò lórí ẹ̀ tó bẹ́ẹ̀ wọ́n gbé ẹgbẹ́ rẹ̀ nìkan ní ẹgbẹ́ tí wọ́n là gbogbo ẹgbẹ́ yòókù ìnẹ́lẹ̀ ọ̀tẹ́ wa tá a bá ti ń tẹ̀lé kí lọ́lọ́wọ́n ọba wí kí lànàbí wí alàmọ́nájú máa ń alàmọ́nájú sàlà lórí ìlànà àwọn sálàfù wa àwọn sàbí àlẹ́bí wa Muhammad sọ́lọ́dọ̀ àlọ́sọ́lá wàhálà fáàmìlì àti lórí àgbọ́yé wọn àgbọ́yé wọn ní ẹ̀sìn tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa láàrin ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé adé pé aṣọ wọn máa gbálẹ̀ lónìí á máa sọ̀tọ̀ kú sọ ó sì lọ ọjọ́ súnà súnà rẹ mẹ́hẹ o ọ mẹ́hẹ gidi bàjẹ́ ọ mẹ́hẹ gan ni o ń rí bọ́dà ní lónìí tí ó tún pẹ̀lú ní ìgbà

kílà náà ti sọ kílà náà ti wí ọ̀fẹ́ ti gẹ́gẹ́ kílà náà ti ní a ṣe ń gbélé yìí bá a ṣe pẹrẹ lónìí bó lànà ti ṣe ní a pè bó kílà náà ti ní a ṣe tá a fẹ́ pa bó lónìí ti ní a ṣe bàbá ṣe lọ yìí ni ọ̀dẹ̀ olóní àgbà lọ ọ̀dẹ̀ olóní àgbà bọ̀ kí ni wọ́n ní a máa wí gbogbo àwọn kẹrẹ ọgbọ́dọ̀ máa tẹ̀lé tọba fẹ́ gbẹ́sẹ̀ èrè súnà lórí ẹ̀ wọ́n rọ́ sílùmọ̀ sáàjì nínú nǹkan tí àwọn súnnà àwọn tó jẹ́ àwọn sálàfù wa tí wọ́n mójútó òun náà ni pé wọ́n ka wọ́n sálàfù kún bàjẹ́ eléyìí gbogbo èèyàn ọ̀pọ̀lọpọ̀ tẹ́lẹ̀ ọjọ́ tó tẹ̀lé lẹ́jà ìlú eléyìí púpọ̀ mo rí wọn ní o kì í ṣe fún wọn wí wọn pé o ẹni tí ń gbìyànjú ní ọ̀pọ̀lọpọ̀ míì tó bá dé lálẹ́ lọ́sẹ̀ máa kí gbogbo ohun àtọ̀sán lọ́sẹ̀ lọ́pẹ́ tí aláma sọ̀rọ̀ àwọn ọ̀sán yóò bí ilé ọ̀gbọ̀n ọ̀gbọ̀n ọ̀gbọ̀n yóò bẹ̀rẹ̀ yóò bí ilé sọ̀rọ̀ àwọn ọ̀gbọ̀n ọ̀gbọ̀n ẹbí ni. Ah, ṣọlá ọ̀gbọ̀n ọ̀jẹ́ lọ. Táyọ̀ ń bẹ́. Táyọ̀ ń bẹ́. Ìwọ̀n mo sọ lẹ́ẹ̀fẹ́ nu, ìwọ̀n tó yẹ ká pàtàkì. À pàtàkì ẹ̀. Ìwọ̀n tí ò yẹ ká pàtàkì là ń pàtàkì. Tọ́ ọba ṣe léyẹn tán. Tọ́ ọ láyè ṣe é ní dáadáa. Alhamdulillah nínú kẹta àwọn sáláfù wa mójútó yìí pápá jùlọ ní àkọ́kọ́ àwọn ìròyìn yẹn. àwọn olùsùn náà jẹ́ òun pa ó súnà náà ni ó mú wá bó lè jẹ́ pọ̀ ó tẹ̀rìn àjò ó lè jẹ́ pọ̀ òjò dé ó lè jẹ́ pọ̀ ẹjọ́ sùn ẹjọ́ sùn rẹ jẹ́ àrùnmọ́ lọ́wọ́ ó lè jẹ́ pọ̀ súnà ló máa wọ̀nyẹn wá ṣùgbọ́n tẹ̀ wá he súnà fúnra rẹ wọ́n wá sọ pé ojú ń súnà má sí ara rẹ jẹ́ kí ló wá fọ́ mo tó kó bá rẹ lọ́rùn rẹ tó kó agbọ́dọ̀ jẹ́ nìkan tó yẹ pé a ah, pàtàkì mọ́sálásí gan nínú sẹ́sẹ́ àlọ́bí Muhammad sallallahu alaihi wasallam òun ni pé tó bá kọ́ dé láti rìn àjò wọ́n ní yóò dé sí mọ́sálásí sábà máa ń ṣe bẹ́ẹ̀ ìlú ba ìṣe bẹ́ẹ̀ yọ̀yìn náà fìlà kà méjì ẹlẹ́ẹ̀kẹrin tìláwájú alùpùpù àwọn tó dáhùn sálákù àwọn a máa ka Kùránì dáadáa dáadáa ṣùgbọ́n wà lónìí ọ̀dá ìlọ́pọ̀ jù nù wọn. mo tún tún sọ wọn ọ̀dà ìlọ́pọ̀ jù wọn wa ká tún rí làwọn bá ń ti súnà yìí àtúwá ń rí lónìí tá a ti wà ní súnà yìí látọdún máa ń lọ òkè àwọn ọkùnrin á ní ìka àwọn aláǹsẹ súnà súnà wo làwọn àǹsẹ. àǹsẹ súnà o àwọn sọlábù wa ìdáwọ́ tó lè kó àn ọkọ̀ pàtàkì lọ́dọ̀ wọn tí wọ́n ti ń dé pè. èyí wọ́n máa gbé kúránì lódì lódì wọn ọmọ ńlá ńlá ńlá ọkà tí gbogbo èèyàn gbọ́ ohun tó ń ká pọ̀ ń ká dáadáa ẹnu mi àti èrè sí itú ó dìgbà wọn bá tó fi ṣe ìmáàmù wọn gúbí àti ṣubú yìí àti ṣáì àti yóò jù wọn ṣàlàyé fún wa nìkan pé ẹnì kẹrin sọ́nà wọn bá fi sàánú rẹ̀ òun ni nkẹyìn ó tu láti rí lẹ́kọ̀ọ́ ìrún ọ̀sẹ́ ní máa ń kí gbogbo ọgbà bí ìmáàmù òtètè dénú wọn bá fi tíwájú ní ìrún wọn gúrú ó sì kọ́ ọ́ bọ́ọ̀lù ìlú ìnáyẹ̀mọ́ fún ọkọ̀ ó gbé títí ọlọ́ọ̀hánbọ̀wà ọlọ́ọ̀tẹ́ lọ́wọ́ bẹ̀rẹ̀ láti kọ́ ìdájọ́ alíbà tààtà lọ́wọ́ bẹ̀rẹ̀ ó ti padà sí wọn. ó sì wá padà síbò ọ̀pọ̀lọpọ̀ wa nínú wa là á ti ṣe súnẹ̀wọ̀ látọdún mẹ́wàá kò sí tún sáà mọ̀ lórí wa ẹni tó wà bẹ́ẹ̀ ìwíkúwì ìkákúkà níbẹ̀ lọ́pọ̀lọ rẹ̀ àwọn aláṣẹ súnà súnà wa mẹ́hẹ̀ o àmì ń tẹ̀wá o ọ̀lá òdodo là ń sọ fúnra wa o àwọn alùsúnà àwọn tọ́lá fún wa fún ètò kòránì kéré àfáwà ọ̀sán yìí sọ fún wa o ẹlẹ́ẹ̀ka àrùn àìjìlá ló fi tẹ̀lé Khalid gbọ́dọ̀ Khalid olùwàlid. Ìbànújẹ́ ń bọ̀ fẹ́ kú pé ó sì lè jẹ́ pé orí ìbùsùn òun ni kú wá wà á dé wá bá wọn. Wọ́n fẹ́ tẹ́sójú ogun ni. Ìṣekọ́ tẹ́lẹ̀ ní màmá mi ń jagun rẹ̀. Ìṣekọ́ tán yọ bẹ̀rù ojú ogun ni pé ẹ parí. Sẹ́ni ọmọ parí lọ. Yọ rẹ̀ yìí wọ̀nyí. Ó jẹ́ kí ó mọ àbúkọ́ tí ó máa wò pé gẹ́gẹ́ báyìí lórí ṣe máa fi ń ṣáájú ogun. Nígbà tó kù díẹ̀ tí èkó láyé, pàpàdé lọ́jọ́ tó ṣe pé òun lọ padà sẹ́kù níkẹyìn gbogbo àwọn méjèèjì bàbá lẹ́ni ní fún gbàtà lọ wọ́n padà gbógun yẹn lọ láti gbà náà àlejò máa fi bájú ogun àgbákẹ́ ọ̀jà kìíní yẹn fún wọn náà balẹ̀ fi àgbákẹ́ pé jájá rọ rẹ̀ àwọn yẹn ń sọ pé ọ́ọ́lì fún wàlí ní bẹ́ẹ̀ ogun làásù wíìn tábà lọ jagun táwọn yẹn bá bẹ̀rẹ̀ pé ṣé ọ́ọ́lì fún wàlí ní bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ àwọn aláṣẹ tọ́bẹ̀ ẹgbẹ́ bẹ́ẹ̀ lọ jagun ṣé ọ́ọ́lì fún wàlí ní bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ àwọn aláṣẹ inú yẹn máa ń bí wọn wọ́n kàtà ọlọ́run ní jẹ́ àtẹ̀gùn ọlọ́run ní jẹ́ àtẹ̀gùn ọlọ́run ní jẹ́ àtẹ̀gùn ó mọ̀ lórí òye báyìí nínú sí àkọ́kọ́ tọ́wọ́kọ́ ṣe ni pé ọ sọ nígbà kẹta ó gbé kúrò nígbà kejì ó gbé kúrò nígbà kejì ó gbé nígbà kẹta ìrara ni wọ́n fi jagun yẹ̀rùmọ́ọ̀k ogun yẹ̀rùmọ́ọ̀k yẹn ló ti máa gbọ́ pé ó mọ̀ ń bẹ̀rẹ̀ ní nígbà tí ọlọ́run ọba sí gàgà ojú ogun fún ń sọ fún wọn pé ẹ kú mi ẹ kú mi àwọn ọ̀sán bọ̀ wá

gbogbo àwọn fitafita ń pọ̀ táwọn kan ń ṣe lónìí tó ṣe pé nífẹ̀yìn wọ́n padà wá já tó wọ́n bá padà wá já ìjákújá wọn tó wá já ẹ̀sìn ìsìláàmù yìí gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́kùtù èyí ọba rí súnà máa tẹ́ láì ní gbọ́ àwọn ọ̀kan lẹ́nu pẹ̀lú ìbéèrè náà fi béèrè kì í ṣe kó máa wò pé àwọn òun tẹ́ sọ ilẹ̀ yìí wọ́n ti fún mi lẹ́rìí wọ́n sọ pé sọkúsọ lẹ́ sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń lé àwọn àfáà wa lórílẹ̀‐èdè tó ti pé níkẹyìn wọ́n padà rí pé àtàwọn wà lórí àtúnṣe àwọn ní o ti máa gbọ́ wọn rẹpẹtẹ àtàwọn wà lórí àtúnṣe ẹnìkan wọlé yìí tó ti pé eh, ìmáàmù ọmọ àjẹ́ yìí ìmáàmù àyìnsá tùhánì tá a bí nípa pé àfáà alágbájá ń bọ́ ni ó ti wọlé tipẹ́ àfáà dàkásẹ́gbẹ̀ id card iná ń bẹ lọ́wọ́ ẹ̀ àbá yẹ̀wú ti délé ni ọlọ́run tó wá sàánú tiẹ̀ náà lọ ọlọ́run tó wá sàánú àtúwárí náà àwọn àfáà wa tó ń bẹ ọ wá kéde fún gbogbo àgbáyé ẹ má ti jẹ kéde o bóyá kí ní tó ọlọ́mọbọ ṣàánú wa o gbogbogbò ọ̀fẹ́ là lórílẹ̀ ayé yìí lánà ìjáyátá illa bi mada illa bi tìbáyì sálà kò sí ọ̀nà ọ̀la kankan fún wa àfi kó ti pé ká lo ìlànà àwọn sálàfò níbi káràkátà má ń bẹ́ẹ̀ sòdodo ń bẹ́ẹ̀ wàdí ti ta gbọ́ rẹpẹtẹ lórí ẹ̀ tá a tẹ̀lé rí ó ń jàǹfà lọ́pọ̀lọpọ̀ wájẹ́ níbi ìjọsìn náà sí dáadáa ọ̀pọ̀lọpọ̀ wa ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ́ tí ọ̀fẹ́ ti sẹ́yìn ń dà lọ́wọ́ báyìí ẹ rí i pé ìwé ìmọ̀lẹ́ lómi tó ní yóò kí fáfá ṣùgbọ́n tí ìyẹn bá ń bẹ́ ń bẹ́ la ilaha illallah ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ àwọn ọmọ wa tí ń kéwù ní ẹ máa kíyèsí o ní sábà máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn ọmọ wa yẹn tẹ́bí etí kí wọ́n wájú bóyá kírun báyìí wọ́n lè mú kúránì tó gún ṣùgbọ́n ẹjọ́ má ba nǹkó kìtì ẹ̀ ẹ̀rí pé pápá pàdé òkè ìdá máa ń sọ pé wá ó sì jẹ́ pé àti ṣé rí mi ti wọnú rẹ̀ nígbà ó ti bí jẹ ìdákejì gan sọ pé tó o bá ń kírun fọ́pọ̀lọpọ̀ èèyàn ṣé ń fúfú yẹ tó o bá ń ṣe ń ọba àfàmù bó bá ṣe wọ̀ hmm, wọ́n ló ní rẹ̀ lọ́jọ́ máa mọ̀ tiwa lónìí tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹjọ́ títí ẹ̀ kúlò aláwọ̀ ìdájà ní ọkà kúlò aláwọ̀ ìdájà ní ọkà ẹ̀sùn wá ìgbé mẹ́tọ́ ọ̀pọ̀lọpọ̀ wá ní rákà kẹta rákà kẹrin kákíyèsí o púpọ̀ àtẹ́ gbogbo àwọn tí mọ́lá síwájú ń súnà yẹn ọ̀pọ̀lọpọ̀ mi àní ti kàbá jáde lé yóò ti rùkú kí ló dé ti súnkà bàbá wa pa mọ́ ní kí omi dìbà òun ti rùkú nígbà tó ti fi ka yìí sọ ọkà sókè ó ń dùn sí dùn sí dùn sí bí ẹni tí tá a wà ní káàbà ni ó wá dìde rákà kẹta tó ti gbówó oge àti ah, ìwé débi kan ti rùkú kí ló àṣẹ dáadáa wọn bá yóò tá a bá ṣe kọ́lọ́n bá kọ́ lọ́wọ́ wa ṣùgbọ́n ká fi jọ àwọn sáyé o àwọn sálàfóná àṣàlẹ̀ abẹ́lọ́n kọ́lọ́n bá balẹ̀ kí ọlá kó jẹ́ kí bá a ti ń sọdún yìí kó jẹ́ àṣẹ tayọ̀tayọ̀ kó jẹ́ àṣẹ tìdùnú tìdùnú kó jẹ́ àṣẹ ti ẹ̀rín tẹ̀rín kó má jẹ́ àfi bànújẹ́ ṣe o kó má jẹ́ àfẹkún ṣe é bá a ń ṣe tí ń sùn wá nú yìí ọlọ́run dákun jù wá nú jálẹ̀ o má gbé ẹkún má gbé pàdé wá nú ọdún yìí o má gbé bànújẹ́ má gbé kò wá o gbogbo àwọn òkú mùsùlùmí dàmbà àtàkó yìí fún wa o gbogbo àwọn alára ajídé kan wà ní hajj lọ́wọ́ tí wọ́n ń ṣe ọlọ́run dákun jù wọn oríṣẹ́ o dákun bá a gbà lọ́wọ́ wọn o àwọn tá a fi lọ dákun já lọ o dákun já ní ọdọọjọ́ wà ní oṣẹ́ wa o wala جزاكم الله خيرا كما بعثنا